where is my where is my yes my phone Can you? sí mi lójú yẹ kí n glasses ni torí ẹ wípé mo máa ń ṣojú báyìí tí bá ti tẹ ah she mo kọjọ sí for Mohbad sí ṣá. Let me do it. Let me do it. Our celebrate, celebrate, Jesus celebrate, <laughs> celebrate, Jesus celebrate. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi jẹ́ mi ò lè ṣe kí n má gbàdúrà o, ó ti yẹ yín ẹ̀yìn. Ọlọ́run ò ní jẹ́ ayé lórí wọn ní harvest gbogbo system wa o, lórúkọ Jésù. Lágbára kí sọ wọn ní harvest system àwọn ọmọ wa o, ẹ súnmọ́ bí kẹwàá gbọ́. Ah! ó dẹ̀ kẹ́ àwọn ọ̀rọ̀ gbogbo wọn ṣáà àti ti bàbá àti gbogbo wọn máa sọ sí so ìbọn tèyí tó bá ti wà ṣe kínní la máa sọ sí sí ẹjọ́ I feel like choosing glasses should I let me go and take glasses ibi bá ìwọ àti machine rẹ kí ló ti rán <laughs> kí ló rán what did you run? Why did you so? Why did you so? Why did you so? Why did you run? Mm-hmm. Ẹ káàsán. Good afternoon, good day. We are going to talk about this quickly uh, because a lot of accumulation about this issue. But some people are blaming on people's intelligence. We got to expose some things. No, we ask question. <clears throat> yes, for that, for that, yeah. Heavenly Father, Bola Folashade, say thank you once again. I worship you, Lord. I appreciate you, Lord. Be thou exalted, be glorified forever in Jesus' name. I cover my people, myself, with blood of Jesus, my daughter with blood of Jesus. Oh God Almighty, take total control right now. I want to speak, speak through my mouth, direct my tongue. Hmm. He Ẹ̀mí Mímọ́ take control. The power of God possesses this platform. Possess me. Possess my people. Possess my daughter. No weapon fashioned against us shall prosper. I pray for wisdom, knowledge, and understanding. Father, Lord, release that power to me now. Release your understanding to the people who are going to listen to me. Expose the wicked people. Take total control right now. Thank you, Father, because you answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' powerful name we pray. Amen. Ẹ jẹ́ wa share. Ẹ káàbọ̀ sórí ètò Ìbọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń to bola Ọ̀túnbọ́lá to Success. So you can see we are on Justice for Mohbad. It's been a while. We don't talk about it. But today I saw a video again about Toun, just Toun, de Toun Adetoun Onajobi. Although I'm not Emi Okinshe, I don't revenge, but a lot of them on my case because there's somebody who called me, I've mentioned this before. You understand me? They have mentioned this before that she she sent somebody, yeah, yeah, the best thing live in Korea. Later, when she started talking about um, tone, but that's not what I'm saying here. But I want to debunk something. Because people take things for joke and they forget about it like that and they start beating around the bush and some people believe they have coming, they came from some certain states. Please, again, before I continue, if I mention I'm not tribalism, I love people. Everybody counts. Okay? But when I notice something, I should be able to say it. When I notice something, especially when it's concerning Nigeria, I should be able to raise it. Okay? Láti kékeré la máa ti kẹ̀pà àròkò tó bá dẹ̀gbà tán ẹ̀bọ̀ ló máa ń gbà. So, any if I mention your state, if I mention my state, don't get angry, don't be upset, but I want to call attention of people on this issue. So this morning, I saw um, a video, one video on somebody's page. I wanted to put it, but It's like they want to be using some video to track me, to spoil my destiny, you understand me? But I'll play it. But it's about tone. Don't forget about three months and two weeks ago. That's about 14 months, 14 weeks ago. Tone came out when Mohbad just died and people want justice. She came out. She wanted to come and die down the spirit of everybody by calling attention, want to direct attention to some place. You understand me? But up to date, nobody talking about it again. But don't forget also, Tomu is a bully. All these presenters, all these uh, woman, kí ni I mean, no, activists, human rights activists, some of them also, they are bully. Just like Emeka Ike said that all the presenter, the newspaper, Majority of them, they are terrible also. And that's why when they talk, although some they will be saying truth, saying the truth, some they will be lying, forging some things just to destroy somebody. They do things personally at time to fight personal, e, fight personally. You know, and they put that person in the society and they uh, eh, simply because they have misunderstanding with that person. So some the story is not right because some people fight their personal fight. So Tohun today is a she's a bully also. Tohun is a bully but she's very, very connected in Nigeria. According to her story at times, and the way they treat her, ó máa ń ṣe àṣegbé. Ṣó ti yé bẹ́ẹ̀. Hmm. Tóun nígbà tí Mohbad ṣẹ̀ṣẹ̀ kú, I'll be speaking Yoruba and I'll be speaking some English so that those who don't understand my language they will understand. Because some people who don't, I mean, the English speaking people, some of them want to listen to what I'm saying so that they won't be interpreting the, those things to them and saying that, oh, this lady, she bully everybody, she bully. I am not a bully. I expose bully. And I say no to killing and terrorism and bullshit. So people who bully, people who, comp I mean, who do those things, they will hate me. All right. So, but we are talking about tone today on Mubad case exactly 14 weeks ago, Tom came out and she said uh, Mohbad, she, I mean, she saw Mubad face to face. She said she saw Mubad face to face. And she confirmed me again today again. Because she was using system, you want to use system, talking about um, Ashwaju, that's they store that one. That's why when I watched it, I didn't want to put it on my platform. She's a bully. She a bully Ashwaju very well. I never bully our former vice president. Emma Binusa bínú sá omi ò hate He never bully our vice president. Later I discover he's from Remo. Our vice president is from Remo. Wunmi also is from Remo, the same place with them. Okay? Wunmi, they are they try to cover Wunmi. Um Whatever Wunmi is doing is for free. And some again, Ekpe, Ekpe, Wunmi also father is from Ekpe. The deputy is not uh, eh, Sanwo-Olu. Sanwo-Olu, please, due respect. I respect all of you, Sao. If you are big, you are in power, please, due respect. I don't eh, ohun mi lè le omi ò disrespect yín láíláí o. I just want to mo to tọ́nà sí àwọn ọ̀rọ̀ kan. Ṣó ti yé yín bẹ́yẹn? because tí àyàn bá sọ ó máa kú bó sọ̀rọ̀ ó máa kú èmi ò dẹ̀ ní kú látọwọ́ èèyàn tó ti yé because àwọn tó ń búlì èèyàn gan irú tó ń yẹn sì ó búlì Tinubu ó dẹ̀ ń jẹ owó oúnjẹ owó Lagos State ọkọ ẹ̀ is part of Lagosians you know what I mean working in Lagos State ara àwọn executive Lagos State níbì kan ló wà láláwùsá okay so he bullied Tinubu very well President Bola Ahmed Tinubu ẹ má bínú sir tí n bá Tinubu Tinubu O ti yá sí wa lẹ́nu jù ẹ má bínú daddy so i want to this one eh i want to bring some things that a lot of people when they have problem they will be running to some place they will use some name and they be the one to destroy the name papa okay so to tohun la fẹ́ sọ lónìí ẹ jọ̀ọ́ ẹ má fún mi ní àwọn star eléyìí tí ò dáa yìí ẹ fún mi ní star tẹ́ bá fẹ́ fún mi tẹ́ bá dẹ̀ fún mi ní star ẹ kọ nǹkan ẹ kọ ọ̀rọ̀ síbí ẹ má page mi jẹ́ pẹ̀lú àwọn dis thing ẹ ṣé You can write Bola, hey, you like it, but don't. you want to give me star, you give me original star. With five dollar, you can give me star. You give me like how much? Five hundred. But don't give me all this uh, flower, flower, otiye. Ẹ má bínú ẹjọ́, ìkúnlẹ̀ mo wà. So Toun Onajobi, we are on Toun Onajobi today. Some people are playing prank with our life. I don't know mo am mo kọ́kọ́ fẹ́ Lagos State. People say, hey, hey, eh, someone olú every time they call someone olú Sanwo-Olu is not from Ekpe. He's an Ijebu Idijin, but Lagosian also. But vice president, I mean, Muni vice president, vice governor, deputy governor of Lagos State, Mr. I mean, Kiniko Amsat, ẹ má bínú sir, respect you sir. Ìlọ mi náà ni know, jẹ́, ṣé ti rí. Ó ti yé know, àbúrò yín náà ni, ìyẹn náà ni wọ́n yá kí ẹ ti yé yín. Hmm. So, it's from Lagos Epe so ti eyin deputy i mean deputy governor of Lagos State is from Epe is not Sanwo-Olu so some of you you drag different person because àwọn èèyàn kan máa wò pé òkè kí ló dé tí wọn ò fi ṣe kíní yìí ó dà pé Sanwó-Olú ló ṣe mọ̀ pé ẹni tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ they always face the leader ẹni tó jẹ́ number one yẹn òun náà máa face ó ti yẹn so Sanwó-Olú is not from Lagos I mean it's not safe from Ẹ̀pẹ́ Wumi father is from Ẹ̀pẹ́ and Ẹ̀pẹ́ determine Lagos Igbo if you don't know today go and get it into your squad ẹ̀pẹ́ gbogbo ìbò tó ń lò lẹ́kọ̀ọ́ yẹn tó pọ̀ jù ẹ̀pẹ́ ló kú ọmọ ló máa ti ń wá láti orí lẹ́kì lọ sọ́hún yẹn orí omi oríṣiríṣi dé ẹ̀pẹ́ so ẹ̀pẹ́ ló ti máa ń wá you understand me now is from eh, ẹ̀kí lórúkọ ègé ẹ má bínú o ẹjọ́ vice president of Nigeria former vice president mi ò yájú sí yín o because mi bá sọ̀rọ̀ mi báyìí àtọ̀rọ̀ àwọn politicians àti ìbò tó ti dì lọ some people be here they will be disturbing my life gbogbo ìyà tó ti fi jẹ mí ń bí gbogbo ọwọ́ àwọn èèyàn oríṣiríṣi àárí o ṣùgbọ́n mi ò bínú sí anybody ẹ má bínú tí máa dárúkọ yín anybody àti state o àti ìlú tí máa dárúkọ o ẹ má bínú torí ẹ rí pé mo ṣe kẹsẹt ní orúkọ ìkà rẹ ó ti yẹ yín nígbà yẹn nígbà tí wọ́n fẹ́ fi ṣe election tí Ondo state tí wọ́n ní àkókò ló kàn àkókò ló kàn Abraham mi ò tiẹ̀ mọ Abraham yẹn sójú báyìí as a person but I'm a person mo kàn máa ń sọ̀rọ̀ mi nígbà yẹn mo ìwà nàìjíríà o mo ṣe kẹsẹt mo ní ọmọ ìka rẹ tí ó kàn níjọ abraham lórúkọ rẹ ṣùgbọ́n ẹ dìtẹ̀ mọ́ ẹ ṣe kíni ẹ jẹ́ kó lọ gbé fún ẹlòmíín mẹ and the family àtọmọ wọn jíde náà àti wọn tó ń sẹ́ni nọ́mbà wọn sí mi gbà so may so of i mean of the governor former governor of Ondo State rest in perfect peace i'm just using something for you like i speak for people i i don't bully people I say things the way it is, but some people want you to not to talk. Okay? And I want to enlighten some people over this case. So, don't want Tonwa Nojobi bully anybody. Bullebu. Especially President Bola Ahmed Tinubu. But I noticed some people in that Lagos, in that APC, they don't bully them. Even before anything happened in that Lagos state kí anything tó ṣẹlẹ̀ o even before two thousand and twenty yẹn kí anything tó ṣẹlẹ̀ ni mo ti notice pé ó máa ń bully Toyin is a bully she i mean she's a bully and she can lie and she's from Remo the same area with our former vice president and when they are talking they go see any story if they are talking today they never talk they never say anything about our vice president oh maybe he's doing good or he's doing right oh they will not talk about it they just protect them Emma má bínú o ẹ má bínú ọkàn àti dọ́là pọ̀ ẹ má bínú ẹjọ́ ẹ ti gbọ́ ẹ má bínú mo bẹ̀ yín ní sa o pásítọ̀ ṣe mọ̀ pé pásítọ̀ ni so now Toun that time Toun came out you know why i'm measuring this maybe because i just notice o my observation ni o kì í ṣe pé bóyá ẹnìkan gbẹ́jọ́ wá fún mi o ẹ ti understand and eléyìí kẹdẹrẹ ti dé Toun yìí agbọni Toun said that he has it's all bad ẹ̀yin pásọ̀ ẹ máa pẹ̀lẹ́ ẹ kó ojú lọ́nà o àwọn tó fẹ́ máa lo agbára ìsà òkú wọ́n ní ó wà wọ́n ní ìsírí ìdẹ̀lẹ̀ sọ bóyá bóyá tó ń bóyá nǹkan ti ta sí lọ́pọlọ ó dẹ̀ lè máa pretend nǹkan kó o dẹ̀ ṣe tó ń ká má purọ́ ó kàn fẹ́ heart strain so that wọ́n lè máa sọ pé bóyá nǹkan ṣe ni kán má bàa hold the responsible fún àwọn ọ̀rọ̀ tó ti sọ you understand me instead of her coming out and say eh, it's a fun eh, it's a tab Me, it's a mistake eh, it's a lie or it's a kini kan she now be pretending to be scon scons like be pretending to be sick upset okay So that time she said I will play it for you now that mubad mungbo mungbo mungbo eh mungbo eh mo ń I ẹ mo ń gbọ́ ẹ kí ló ní They kill you, four of them. Okay. Eh, eh, Abiola is one of them. Eh, the three of them. Okay, you told me I will tell your mother, I will tell your father. Dayton said she, Mohbad explained all the people who who buying him. Abiba no so let me say it this that kill. He said Mohbad showed himself face to face after that that he now mentioned four people that killed him. That Tom mention one of them that time. I've made, I made sure I do this shot before, but people wave it. They look at me as see. Eh, hey, they, we can do anything, we can rubbish it after saying it, we can cancel it. Don't let us be cancelled in because people, I see that people, Man, ń Tell me náà bá sọ jáde, they can delete it, and I will defend it for you. Even that day they asked me to um, in my office that I, a eh, former office that I should delete something. I I I delete it from there, but I have it in archive. Not on Facebook. I have it in archive. I will not post it again. I will call that place that concerning them if I love it and put it. But for security purpose, I know Tom also, she never deletes. He deleted it on Facebook, but I is still somewhere on the internet, okay? Tom said, oh, Mohbad mentioned four people that they, they are the one that killed him. And first of all, he mentioned Abiola, The Abiola is one of the celebrity, also Nigeria celebrity, àwọn ọmọ onítíátà yẹn. And he also close to one governor in in Kwara State, eh? And when she, when she was talking, because maybe she believe at that time everybody going to accept it. And everybody started saying that, Ẹ gbà wá o, Tohun said, eh, Mohbad bá wọn sọ̀rọ̀ face to face o, and after that day also a lot of people start talking and eh, they they have a dream about Mohbad ọlọ́run ò ní jẹ́ lálàárí ẹ tó ti kú ṣe ti yé bẹ́yẹn mi ò dẹ̀ mi ní agbára tó fi ń bá òkú sọ̀rọ̀ ó ti yé bẹ́yẹn but as a Christian ó tún wá lòun wá láti ṣe sí ó wá ní pé òun ní agbára tó máa ń bòkú sọ̀rọ̀ ó sọ ní òní ó ti yé bẹ́yẹn tóun ọ̀rọ̀ tó sọ níjọ́ yẹn ṣó fi cash cruise ni ṣó fi cash fund ni àbò today náà ó tún wá sọ ó ní ẹ òun máa ń ríran gan o ṣùgbọ́n in three months Mohbad máa wá in another form ọ̀pá àṣẹ Mohbad máa wá in another form Mohbad she, she said Mohbad is coming again in another form in three months time that somebody is going to be pregnant and this Mubad is not going to go to his family at all at all again. He's going to come in another form. You understand? He's going to come in another form and uh, they will deliver the Mubad again to Nigeria. Okay? But let's listen to it. What dà pé kò yẹ yín Justice for Mubad. Why tí Mohbad ìgbà tó jáde nígbà yẹn kò tí Everybody èmi ò tí Mubad, Mubad pé um, Wumi the wife of Mubad. I never knew she's from. You see, those people, Epe people, they do investigate them. But Ijebu and Remo, when they commit offense, that's what I noticed. They never allow them to be investigated. That's my observation, oh. especially when they are big like that. It's like some people are protecting them that they believe that they are super they supersede Nigeria law that they can do anything in the system even when a lot of them bully on the Facebook they are seen with me bully gidi original bully the conk one the conk bullies us and bullions when they bully they back them up they support them nobody will nobody will do anything to them court no even when they just give them a court case they will cancel it they won't take them to court but don't forget you. I said Jebu offended me. They have done many evil against me. I'm from Ondo State, eh? But they sue me to court. They dealt with me. The first experience and trouble I went through in my life, Jebu caused it. And most of the time when I'm talking here, they say it's abusing, mentioning some state. The car I dash out, the car I dash out on this Facebook, I gave it to Ijebu boy from Ijebu boy the boy I gave the car to Ijebugbo, I gave I hand over the car key also to somebody a dealer in Ijebu The handover is not a thing that my family know. my I gave the car because somebody I mean I I somebody bought a car sent me to get him some car so I load the car together with that boy and they hand over the car to him in public and he's from Ijebu, Ijebugbo. The boy is from Ijebugbo. So don't say I hate Ijebugbo, Ijebu. Don't forget my daughter from Epe and Ijebu Ode. Don't forget. Don't forget, I learned this Ishe motto from Ijebu Ode. Don't forget. Don't forget that I have a lot of friends. I lived in Ijebu Ode. Long time even before, I met some people. See Ojemi Lowo. Ẹ má I don't hate Ijebu people. I noticed something. Okay? And about this Mohbad and Toun jobi, eh, is from Ijebu. And the time he was bullying Aswaju calling Aswaju. in fact, nínú nǹkan tí mo fẹ́ play, gbogbo scam tí Aṣíwájú scam, gbogbo nǹkan, bóyá ojú ẹ̀ ni wọ́n ṣe ṣe kò yé mi o. Gbogbo ẹ̀ ló sọ sínú again, despite pé ó tún wà ní, ó wà ní Lagos State, ọkọ ẹ̀ dẹ̀ ṣì ń ṣiṣẹ́ Lagos State government because simply because she's from Ijebu why don't we bring gbogbo story that day nígbà yẹn pé eh Abiola cute Abiola imesho cute Abiola kò dárúkọ yoku. that is part of the people Mubad gave I mean him information that Mohbad mean cute Abiola is one of those people who payin who kill him he said it to lórí live chat on the Google YouTube Instagram, TikTok, is is everywhere. Okay? And some people we are laughing that time, but it's not, a lot of people are laughing because you know what? What they are trying to do today, they try to suppress the story. They never want the story to go up. They want to use some funny things for you to know whatever they are doing, and they will tell you they are activists. They are, they are, they are, they are good, that they are fighting for justice of people. But they fight, they fight some people and they try to cover some people. Somebody will fight for people. Either the person is close to you, you say the truth. Is not close to you, you still say this, the same thing. But they are partial. Toun especially. She's very, very partial. She's part of the time when I, you know, that Jesus Lover before. I make sure that she's part of the people who run Jesus Lover. Because you know why? i'm not saying gbogbo nǹkan tó sọ pé rọ́ ló pa nípa anybody tó bá sọ̀rọ̀ nípa ẹ̀ but i notice that she's not talking about some certain people you understand me do you know why i'm i'm not first person that talk about this lover but i notice that when people are partial i don't like them whatever anybody that is partial whatever they are saying i don't want to rely on it you understand me They always talk about Ashwaju and some politician. They talk about politicians, some politicians. But some certain people, they don't talk about it. Okay? Tóun now today Oh, to pay. o. Ó tún ti sọ wípé agbára ìṣàwòkóso oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi oríṣi. You understand me? Just so crazy. when trouble bóyá tí traffic ò bá lọ lórí platform ẹ̀ mọ́ Maybe she just try to create scene ní o or she just want to do something. But I see that the trouble they are giving me, eh? They are not giving to all these people that call themselves Ijebu. I can mention Ijebu 20 for you on this social media. That bully seriously, nothing will be happen. Nothing happened to them. Nothing happened to them. They bully seriously. They can lie, tongue, gbà tí mo ti mọ tóun ní two thousand and ṣé nineteen àbí fifteen nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ ṣẹlẹ́ṣọ̀n gbà yẹn tí kí lorúkọ ìṣòwò rẹ̀ jáde you know ó máa ń pa irọ́ gan although I know politicians do lie also they say many things but he surprised me because nobody even will lay there she live in Nigeria she live in Nigeria and she travel abroad anytime she want to travel nobody disturb her and the husband Kuma the husband is working with Lagos state government in Alausa for that matter. Nothing happened to her. That time, when she came out talking that eh, I want kan tó pa eh, wọ́n ti fún lórúkọ wọn and then me, ò mọ̀ pé Wunmi for me ibi tó ti wá yẹn àwọn rẹ̀ mọ àǹkó I don't know that is from Ijebu and I'm having feeling that it's because of because on Facebook here they are backing them Ijebu people are very strong among the blogger tó bá ti rí page tó bá strong dada. tó ti máa ń ṣe tó dẹ̀ strong tó ń bá kẹ́ ọ ìjẹ̀bú ló ní àbí kó go and get it lọ wo dáadáa tó bá strong dada for long time ìjẹ̀bú ni àbí kó jẹ́ ìbàdàn and ìbàdàn yẹn gan wọ́n lè fún wọn problem me speak fún ìbàdàn but ìjẹ̀bú yẹn they don't give them problem they protect them i sense it ni I believe tó bá jẹ́ bóyá Ìjẹ̀bú ni mí originally bóyá problem tí mo ní mi mo lè má ní ẹ má dẹ̀ gbàgbé pé Ìjẹ̀bú náà ló wá sùn mí sí kọ́tò mi Ìjẹ̀bú tá a bá ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lórí Facebook yìí a lot of Ìjẹ̀bú wà under the net tí wọ́n ń press oríṣiríṣi nǹkan lọ́nà bíbá tí wọ́n ti forí àwọn èèyàn gbára wọn gan justice for Mohbad why tí tó ń fi play game What is the mission behind that? Let's play it. Shorty send sẹ́ndì ẹ̀ sí mi, Tolú? Sórí WhatsApp ló sẹ́ndì ẹ̀ sí. I want to play something for you. èkejì tibí tí o kọ́kọ́ rí yẹn Have not been quiet for me, But I've been very attentive to follow specific. èkejì yẹn tó tó tí tí tí mo fi wò lẹ́kọ̀ọ́ mo sẹ̀dẹ̀ sẹ́nu ó fi wà mí wà mí. Uh, sí. kí Olúwa kó máa dárí wa ní gbogbo ìgbà àti ní gbogbo. on this uh, video like for like a week she didn't say a word just looking okay gbọ̀gbà tí ó wá di pé àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í sọ justice for Mohbad justice for Mohbad ó wá ń gbóná gan kò sọ̀rọ̀ like she never say anything when the boy die never post anything about the boy never talk about the boy but suddenly tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pariwo justice for Mohbad o they have to do kiri kan o they have to do kiri kan o kó tó tó wá lọ wú jáde gé ó wá kàn jáde suddenly because ó wá rí i pé àwọn èèyàn ò gbà ìsàìkan wá ran jáde láti wá press down gbogbo case yẹn láti wá cool down gbogbo kìíní but nobody àwọn èèyàn ò tún gbà wọlé because wọ́n fẹ́ dá lé orí ẹlòmíì for you to know that Mohbad is killed and Mohbad You understand me? Is the mother the, the boy. You understand? That time yeah, nígbà yẹn mi ò Wumi is from the mother of Wumi. She's from Remo, Odo Bolu, Odo Bolu. Okay? The father is from Epe. And the deputy of Lagos State is from Ekpe. I'm not saying he's the one behind it. And again, our able governor of Lagos State is from Ijebu. It's an Ijebu. After Ijebu, they were mo one. But we are Nigeria. Okay. Tom Onojobi, she's from Remo. Remo you know Remo that's when you after Ijebu they going back to Lagos like that that's àwọn ibi tó ń pè ògiri ìṣara Remo Ìpẹ́rù Ìkẹ́nẹ́ eh, Odogbolu all those places you know it's from Remo. every time ọ̀rọ̀ tó sọ yẹn ó ṣe dá ẹ̀ dáhùn pín wọn ò dẹ̀ ní sọ nǹkan kan sí mọ́ but it baffles me. And every time they will say Otobola Bola say something, what Tehun have said about Tinubu, I cannot say it papa. Tó bá jẹ́ mi kí n jókòó sí Nigeria, is in Nigeria ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ nílé Aláùsá. And he bully anybody want to bully. And out of these people, they say bully, bully gang that is operating under and face physically on Facebook, she's part of it ó tún bí ọmọ ó tún bí ọmọ náà ó tún sọ ní àṣàbí ọmọ ẹ̀ ń jẹ́ àṣàbí who is àṣàbí everybody is àṣàbí ibi tó ń love tó ń dẹ̀ ti bẹ̀ níṣẹ́ dé lára àwọn tó ń gbé iṣẹ́ burúkú àti gbogbo nǹkan tó ń fẹ́ ṣe àti gbogbo àti wọn máa sọ pé kí wọ́n eliminate àwọn bàbá arúgbó àgbọn kankan mi ò mọ àwọn tó sọ bẹ́ẹ̀ fún wọn mi ò mọ nǹkan tó ń rí tán fi ní kí eliminate gbogbo àwọn arúgbó àwọn náà wà nínú àwọn group yẹn but jẹ àwọn kan wà tó máa gbójú síta tó yẹ pé wọ́n operate openly àwọn kan wà tó yẹ pé wọ́n máa ṣe undernet ni wọ́n fi àwọn iṣẹ́ oríṣiríṣi lọ but anybody to bá ti ẹ mọ̀ pé nísìnyí báyìí wọ́n fi ìyà jẹ àwa torí pé wọ́n offer wa ní many things tí mo dẹ̀ mọ̀ pé it's not good as a child of God tí mo mo turn ẹ̀ down mi sọ pé òun o they suffer me because of I turn many of their things down and it look like ẹni tó bá dẹ̀ tí wá turn off àwọn down bẹ́yẹn he will see the person like a target are you getting me tóun náà ó tún jáde lónìí ó lóun pásọ ó lóun bílíìfù nínú ó pé pásọ lòun ipe bàbá àwọn ni ẹnìkan ṣoṣo tó kọ́ ṣọ́ọ̀ṣì sinagogu tó sọpọ́tì sinagogu church láti kọ́ sinagogu ní nàìjíríà dùnú but let me play it. I will play this again on my platform. I will post it. Toluwanimi, please cut those video and put it on my platform. Yes, so that you can understand, you can study it. I don't know how to put it kéèyàn máa fi sẹ́gbẹ̀ẹ́ yẹn kó ṣe so you can study it and see how people they are trying to cover some things and putting some matter to some people's head like Tohun said nígbà yẹn pé four people and he said he mentioned one person okay owó ẹ wà lọ́wọ́ wọn wọ́n kówó ẹ dání àbí wọ́n kówó ẹ dání gbogbo ẹ la máa gbà she was saying that eh, Mubai said the eh, all those four people that kill him. Hmm? It's not even part of Wumi. She shaved something away totally away from Wumi and their house. That like somebody telling them to just shift the matter away so that people will not smell anything. And this person, she's educated though. She read, she can, she said, I mean, she's a graduate according to how. You okay? And she says she's a pastor now. Just imagine if this one sọ tó bá di lọ́la ó dẹ̀ lérò máa ń pọ̀ gan tó máa ń dóde wò pé tó bá sọ̀rọ̀ máa ń rí just imagine what you are going to face about this eh, kind of person tó going to irú tí èèyàn tí tó máa o okay let's play this I don't know maybe this is complete but I know that this video is going viral tó bá dẹ̀ gbé wọn máa ń ṣe lákàn tí máa get name okay because into tó sọ nípa tóun tó sọ Cute Abiola ń gbà yẹn pé wà náà àwọn tó pa Mohbad tó bá jẹ́ pé wọn ò mọ game tí wọ́n ń play tí ò ń ṣe pé bóyá somebody is telling them to be playing those games and they pay them just shut up your mouth if they mention your name don't worry they pay you ó possible kí òun yẹn náà lè lọ sú ẹ àbí kó sọ pé mo fẹ́ sú ẹ how can you say Mohbad said to you pé i'm the one pé you are Cute Abiola is the one that kill is part of the people that kill him and they are owing his money tóun mà sọ bẹ́ẹ̀ Ko mà anybody? kí ó tàbí ọlá náà tó bá jáde tó bá sọ ní àmà jó pé kò sẹ́ni tó fẹ́ mú àwọn kò mà sẹ́nibọ́dì kí ó tàbí ọlá mọ̀ sọ pé òun fẹ́ sùn tóun kẹ́ bá lè mọ̀ pé play game who are the people ta ló sọ fún tóun ko jáde kó wá háàtì bíi ko kó kàn gbé yẹn sílẹ̀ ó gbé sórí yẹn wá kò jẹ ó gbé kan wá kò jẹ ó gbé mi wá kò jẹ á dẹ̀ máa sọ̀rọ̀ pé àwọn ènìyàn kan ń kọ́ eh, the citizen of Aṣọ́ájú is a scam the kìnnìkan is a scam kíní kan is a scam àwọn tó pa èèyàn yìí tí wọ́n wá ní kó jáde kó máa sọ who are the people tó ń protect the other lawyer kan náà àbí doctor wọ́n ní tóun do na protect ẹ̀ ń gbà yẹn tó ń protect ẹ̀ gan wọ́n ti jail bọ̀bọ̀ yẹn sìn tóun will face some people and he will be telling you another he will be fighting he will be protecting another criminal and he will be fighting some criminals i'm not saying kí ló wá fi wọ̀n fún yín pé ẹni tí tó ń fight yẹn tó pè ní criminal yẹn kí ló sọ fún yín pé criminal ni wọ́n tí ì ṣe pé bóyá ó kàn fẹ́ jà personally àbí wọ́n kàn sọ pé go and break him down. Are you getting what I'm saying? I will post it. Tolu, post it for me. Tolu, please help me now. Those video you sent to me, I mean, I sent to you. The TO, bá mi cut and short short, bá mi fi sórí bẹ́ẹ̀ yẹn. So that people will understand it, they will read it, they will watch it, they will understand it better. Okay, they are long. So, Tóun Cute Abiola ò sọ fún wa lénìí pé òun fẹ́ sùn Tóun torí pé ó dá orúkọ òun pé òun wà náà àwọn tó pa Mohbad wípé Mohbad ń kọ́ kó wá proof. They will mention somebody name wípé ó pa èèyàn ó di ẹ̀jẹ̀ wẹ̀ ó ṣe nǹkan wọ́n dẹ̀ máa wòran pé máa wòran kò sí anybody tó lè mú ẹ̀. Nigeria police should help us to all these things sensitive ear gbogbo nǹkan tí wọ́n sọ tèmi so. yẹn gbogbo ẹ̀ pátá ni wọ́n treat ẹ̀ ní Canada fún mi. ìdá àwọn èèyàn purọ́ wọn ò I suffer it orí ẹ̀ ni mo ṣe ń complain lẹ́ni òṣìṣẹ́ o òṣìṣẹ́ kìnnìkan wọ́n gbógun tì mí o wọ́n ṣe báyìí fún mi o wọ́n ṣe báyìí fún mi àwọn ilé náà wà nù ẹ̀ ìjà ìjẹ̀bú yìí náà wà nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ nílùú Canada ẹ má jẹ́ ká purọ́ tanra wa. because Wumi is from eh, Odogbolu látijọ́ yìí wọ́n kò ṣe DNA test torí pé wọ́n ní eh, father in law ó sọ wọ́n ní in law eh, gbogbo harvest inú ọmọ yẹn àmọ́ bóyá tòótọ́ àbírọ́ ni wọ́n ní ní hospital wọ́n ní wọ́n sọ gbogbo sórí tán bá sọ tó wà vital yẹn wọ́n tiẹ̀ ṣe wá sọ sórí mọ́ olórin kan one musician of recent they said eh, that day that he die o oh, ó wà lórí media ìbí kan po mo kàn remove ẹ̀ kúrò lórí platform tèmi ni o irú àwọn nǹkan bẹ́ẹ̀ kan sọ pé òkè ẹ wá wo ẹni tí ẹ sọ pé wọ́n ti harvest gbogbo system ẹ o ẹ wá wò ó wọ́n ní ọlọ́pàá náà ò jẹ́ kí wọ́n wò tó bá ní lọ wò ó wọ́n wọn ò lè rí what is happening ní Nigeria about eight months ago this year there was a container abi there was a vessel going to one country I don't want to mention the country and they said they discover a lot of freezers a lot of deep freezer in that container in that vessel going to that country they are shipping the woman's body part away from Nigeria to another country So to tell you that some people, when their people are sick, they go and destroy the, another person. Talk away, pé this is the age of this person. Now they can do, send somebody, they will give you guys a go and kill that person systematically bóyá kon bully ẹ̀ pa ni àbí kon no pa wọ́n wá lọ wá verse ẹ̀ tó all this bóyá irú abo to people are not investigating it and we post it again we play it let's play it the one for today campaign wọ́n ní wọ́n lè wọbẹ̀ wọ́n lè campaign mú níta ni wọ́n ẹni tó ń bẹ̀ ojú ogun yá ọyẹ òrìrí gbé bí mo ṣe bẹ́ẹ̀lu ọ̀nà nìyẹn èmi nìkan báyìí nígbà mo débẹ̀ mo ní ẹ sọ fún ẹ tó ń pè ń jẹ́kẹ̀ kó máa bọ̀ mú dúró. àwọn tó láwọn ti Bọ́lá Ahmed Tinubu àwọn tó láwọn kò tiẹ̀ fẹ́ràn Just Adétọ́wú ibo ló ti wá ta ló kí ló kí ló fún ní gbogbo ìgboyà yẹn. tó fi ń sọ̀rọ̀. ó fi ń sọ̀rọ̀ ó ní nǹkan ni ó mọ nǹkan ni ó pẹ̀lú nǹkan ni kò sí nǹkan tán ti sọ tán ṣùgbọ́n wòlíì ọlọ́run ni mí. wòlíì. jìdí pọ́nbélé. ṣùgbọ́n mo máa ń ṣe nǹkan kan. ó bọ́ síbò kò sí nǹkan tí mi ò kí ń fi ẹ̀sìn mi tàn yàn àbí kí n fi ẹ̀sìn mi sọ pé ìyẹn nítorí pé lágbájá báyìí ṣàwọn máa pásọ àní nítorí pé church member mi ní ẹ ṣe báyìí nítorí pé àní Islam member mi ní ẹ ṣe báyìí mo dá dúró ni ṣùgbọ́n máa sọ bí mo bá ṣe wá sọ ó lè má tẹ́ àwọn kan lọ́rùn o ṣó ti yé yín bí mo bá ṣe sọ ó lè tẹ àwọn kan lọ́rùn o ó lépa ẹ̀mí mi tó pọ̀ gan. aláwọn ipa Bọ́lá ní àwọn politicians tá wí báwo la ẹ fẹ́ sọ ṣé ti physically ni wọn máa máa tọ́ mi bí mo ṣe ń rìn báyìí báyìí ni bí mo ṣe ń gbà báyìí mo máa lọ patí gbà mí àwọn kan sọ pé wọ́n ti ní ká ẹni wẹ̀ ká bá ti rí ni o ṣùgbọ́n ó ga o. tó ń jẹ́ ó fúnra wọn. wọ́n máa ń sọ fún mi wọ́n ló ga o màmá a máa wá yín wá yín wá yín àrí mi mú tàbá ní báyìí ní ká gbà báyìí la máa ti bá yín àárín yẹn paṣá ẹ lè rí mi pa ọlọ́run lè fún yín ṣe bẹ́ẹ̀ ni ìjọ aláṣọ fún ní. cac ni mí ẹ má jà pẹ́ ń bí ẹ bàbá mi bí mi sínú methodist ìyá mi deeper life gbà tó tó stage kan ọmú mi lọ sí synagogue gbà tó rí iṣẹ́. ọlọ TB Joshua náà. ọlọ TB Joshua ọ̀rọ̀ ká máa rí ìran ká máa sọ oríṣiríṣi yẹn gbà náà bẹ̀rẹ̀ sí ní kọrin dáàdi mi wá mú mi lọ sọ́dọ̀ TB Joshua mi lọ gbé lọ́dọ̀ TB Joshua pé àwọn ibi tó fìtì ẹ̀ rè ẹjọ́ lọ máa ríran yín bẹ̀. ẹ lọ mú mi sí ọmọ mi yín TB ó ti o ṣùgbọ́n dáàdi mi ló kọ́ bàbá mi ló kọ́ the only synagogue branch lórílẹ̀‐èdè Nàìjíríà fún TB Joshua. àjọṣepọ̀ wà láàrin àwọn méjèèjì. àjọṣepọ̀ wà láàrin méjèèjì nígbà yẹn. gbà tó dé wọ́n wá mi mi ò níjú kí n máa gbàdúrà lọ mi ò lè gbàgbé ńjọ́ náà lọ́hùn olúwa ní kí n pàdé òun ní orí òkè ẹfọn alààyè mo dé orí òkè ẹfọn mo wo ojú òkè mo wo lọ olúwa ìwọ ló pè mí ní ìsìn ọ̀rọ̀ kankan ò gba ẹnu mi jáde rí bó o bá fún mi lórí ọ̀fẹ́ àti àṣẹ kí wàá ní gbogbo eléyìí olúwa ní kí n sọ̀kalẹ̀ kí n máa lọ mo wá ń lọ sí ìlú òyìnbó jọ náà lọ́hùn mo wọnú virgin nígbà tí ẹ̀mí yẹn dé ó sọ̀kalẹ̀ gidi lásán mi bẹ́ẹ̀ ni pé nǹkan kan ṣe mí ni wọ́n sọ kọ́kọ́ mi pé nǹkan kan ṣe mí nǹkan kan wọlé sí mi lára àbí nǹkan kan wọlé lára mi. níṣẹ́ nígbà mo fẹ́ gbọ́ ó ní kò sí nǹkan tó ṣe mí mo gbé fún mo pe pásítọ̀ mi ó ní ṣe bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ọmọ ó máa yìí fẹ́ bàtà mú ìrìn àjò yẹn tààrin lọ nígbà tá a dé ìlú yìí pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò yé mi. lọ́nà náà mo wá torí mo ti olúwa ti bá mi sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n ti mú fọ́tò mi lọ Cuba wọ́n ti gbórúkọ mi lọ Cuba wọ́n ti gbórúkọ mi lọ fáwọn aláwo wọ́n ti gbórúkọ mi lọ fóníṣègùn wọ́n ti gbé lọ babaláwo wọ́n ti pín fáwọn àjẹ́ wọ́n ti pè mí jókòó wọ́n láwọn bá mi ṣe mítìn bá ń lọ bìkan wá ní àwọn máa ṣàdúrà ní àṣàdúrà fún mi ní àníbo ṣe ń ṣe ni kó máa ṣe o gbogbo àwọn alágbára náà mo máa ń rí wọn ó dẹ̀ ń fi ọwọ́ oníkálukú wọ̀ wọ́n mi ò géyàn oníkálukú anybody kéré olúwa sọ fún mi pé bó bá ṣe wù kó rí ní ọ̀nà kí ọ̀nà tó bá fẹ́ gbégbà Bọ́lá Ahmed ló máa di olórí Nàìjíríà. Ọlọ́run fi hàn yín. Ó sọ bẹ́ẹ̀ lọ́dún wíwá two thousand and kini. Àtíkù ò tí jáde Òbí ò tí jáde nígbà tí mo sọ̀rọ̀ náà jọ́ náà lọ. Buhari ti ń palẹ̀ mọ́ àti lọ. Buhari ti ń palẹ̀ mọ́ àti lọ. Ìrọ́pọ̀. Olúwa nítorí pé. Ẹni tó jẹ́ pé nígbà tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ṣe tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ campaign kán tó di pé wọ́n bẹ̀rẹ̀ campaign tí everybody ti ń jáde tí professor Emina jáde ṣé ti yẹn mẹ́yìn bó ṣe ń bú aṣáájú báyìí ló ń sọ pé ọ̀nkú mo mọ̀ pé ọ̀nkú ló máa ń pe professor Emi ọ̀nkú ló máa ń pè wọ́n ọ̀nkú nǹkan tẹ́yìn náà sọ ẹ tó máa sọ pé ibi tí Buhari ti bẹ̀rẹ̀ ẹ máa tún bẹ̀rẹ̀ láti bẹ̀ tẹ́ ẹ bá ti sọ nǹkan báyìí báyìí ló ń sọ fún wọn lórí live chat ó yẹ jẹ́ ká máa gbọ́ lọ mò ń bọ̀ mo máa play ti bẹ̀ yẹn o ṣe mọ̀ pé ó sọ pé àwọn mẹ́rin ló ó dárúkọ Cute Abiola ẹ̀mẹ́pẹ́ sọ nǹkan sí ó tún sọ this time around àwọn mẹ́rin tó ló tó ní wọ́n sọ fóun pé kó wá tó máa mi àwọn mẹ́rin tí wọ́n sọ fún òun pé ó pa Mohbad yẹn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn Cute Abiola nìkan ṣe mọ̀ pé up to date Cute Abiola nìkan ló dárúkọ àbò sínwìn nígbà tó sọ̀rọ̀ yẹn àbò ń ṣeré níṣẹ́ jòkè ló wá ṣe Akiu Abiola ò dẹ̀ sọ ní rí pé òun máa sú ẹ̀ àbí nǹkan kan kí ló wà ń bẹ̀ kí ló ṣẹlẹ̀ ta ló ní kó jáde kó wá sọ̀rọ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló lè tí ó sọ pé Akiu Abiola wà ní àwọn mẹ́rin tó ló pa tí ò dẹ̀ àwọn mẹ́rin yẹn ẹ Akiu Abiola nìkan dẹ̀ lórí ìdárúkọ gbàtí gbogbo èèyàn gbaná ojú ẹ Akiu Abiola ò dẹ̀ lè jáde kó sọ pé ẹjọ́ ṣeré lẹ ṣe o àbóòtọ́ ni tóun ó sọ títí dòní ó dẹ̀ wà lórí internet ipe o Mohbad reported and said to her that tóun i mean Cute Abiola is one of the people who kill him kí ni ló sọ tóun ló sọ bẹ́ẹ̀ o pé Mohbad ló sọ bẹ́ẹ̀ fóun bọ̀bọ̀ yẹn o kò ágìwẹ̀ kí ló tẹ́ ń flag ẹ̀ orí yóò dẹ̀ ní da. wọn tó yẹ kó dìde wọn ò dìde fún ẹ̀tọ́ wọn. ó ní agbára àti gba ìlú wọn wà lọ́wọ́ wọn ó ní ṣùgbọ́n àwọn fúnra wọn nítorí pé òun ti fún wọn ní agbára yẹn ó ní bó bá dẹ̀ ṣe fẹ́ lò ó kù sọ́wọ́ wọn. systematically organizing war you understand me systematically all the time understanding or, or organizing protests, fights. Every time tó bá ti fẹ́ rí nǹkan ṣe, a máa sọ pé agbára tán náà fẹ́ fi gba ilẹ̀ wọn, wọ́n fẹ́ fi gba nǹkan wọn, ó wà ní ọwọ́ wọn. Tóun always organize protests like fight, even nígbà yẹn tán náà ń jà, involve so much. And he be saying to you, a máa gbé ọmọ kan pé òun fẹ́ protect ọmọ yìí o ọmọ mi náà kẹ̀dẹ̀ adẹ̀ tó ń rí kà lórí Facebook yìí tó ṣe kìíní tàṣírí tú níbi tó máa ti sọ fún obìnrin pé kó lọ abort torí bóbìnrin pé you are not ẹ̀mí o toward family àbí ẹni ọkùnrin yẹn you understand me adẹ̀ máa ló ń protect ọmọ kan now you can hear listen to what Tohun is saying that àwọn ní agbára tó máa fi gba ilẹ̀ wọn ó ti wà ní ọwọ́ wọn systematically always organize always putting people's mind láti process torí tíjà bá wà ni wọ́n máa ń rọ́wọ́ mú every time there is fight there is some people that always benefit from it and then when they fight that fight happen now after gbogbo àwọn casualty tó bá wà bẹ́ẹ̀ they will now push it on somebody to the government and the government will be using money to beg them because during the time of that 2020 October 20 yen do you know that the Lagos state pay a lot of money to some of these celebrities all these people including Toun They be using where they cause problem in some states. And when they say some people die, yo, and then they started using money to beg them. Maybe they want people to be dying, yo, or tó bá ti wá kú bóyá wọ́n abẹ́ sọkùn ni o. Because you know, you understand what I mean? A lot of things is happening in Nigeria that a lot of people, they will be, be the one committing that crime. And they'll be pointing finger on others and be looking at them as a good person because they believe they are smarter than you. Do you understand me? i believe ọlọ́gbọ́n wà bí. ó ní ṣùgbọ́n tí Bọ́lá Ahmed Tinubu tí mo bá wà yìí o ó lóun ló máa di president yìí o. ó ní ìwọ fúnra ẹ torí tí wọ́n ti ń gbàdúrà ni. Ah, mo ń gbà wọn ládùúrà ni lọ́sàn-án tòru kò sí tí mi ò fi ṣàdúrà. kẹ́kí Tinubu lè máa wọlé. ó ti o lórí anybody tó bá ti ń lépa ẹ̀mí mi tó ti ń lépa ayé mi tó ti ń sọ̀rọ̀ mi tí mo ti ṣíjú sí ẹ tó ti ń rí tèmi rò ẹnikẹ́ni bá a bá bí ẹ nínú obìnrin máa fi tiẹ̀ sínú àdúrà mm tí bẹ sí tí mo fẹ́ wá díẹ̀ tí mo bá béèrè lọ́wọ́ olúwa sọ fún mi a sọ fún mi kò sí. òkè ó lóun lọ sórí òkè póun dẹ̀ fi ti Tinubu lọ wẹ́lọ̀ póun lọ fi ti Tinubu wẹ́lọ̀ nǹkan tó kàn sọ mẹ́rin ni kì í ṣe pé ó sọ nǹkan tó ṣe kíni ẹ̀kọ́ tẹ́ póun kọ́ lọ fi tiwọn wẹ́lọ̀ ni. <laughs> ah. àwọn ìjà àti oríṣiríṣi wàhálà àtàyè tẹ́ ti sọ sínú wàhálà with your pretense ní orí social media yìí. ọtí bá níwájú olúwa á sọ fún mi olúwa ni mo ṣe máa rí nìyẹn o ó ní ìwọ fúnra ẹ ó ní kó lè mọ̀ o ò fẹ́ràn ẹ o sì máa ń pariwo wọn pé wọn ò ṣe báyìí kí wọn ṣe báyìí kí wọn ṣe báyìí ó ní ṣùgbọ́n ìgbà kámú bó ṣe máa rí nìyẹn. nítorí ló máa wọlé. olúwa sọ bẹ́ẹ̀ tán ni tí ó fi bò. nígbà tẹ́yìn wá gbọ́ yẹn pé Tinubu ló mọ̀ wá ṣàlàyé. mo pa àwọn Nàìjíríà mo lẹ́dá bára wa sòótọ́ ọ̀rọ̀ mo lójú bodè là ń lọ yìí o Tinubu is a scam age is scam state of origin is scam. ṣùgbọ́n lọ́wọ́ lọ́wọ́ everything is scam. ṣùgbọ́n òun ló máa di pírẹ́sídẹ̀ǹtì o nígbà wàhálà bàbá àjẹsà ẹ̀yin náà wà nínú àwọn tí wọ́n sọ pé á ìrìlẹ kò tọ́ láwùjọ wa kí ọmọ fi kíní kan ru kíní kan ní dìkan alẹ ọmọ kékeré tí bàbá àjẹsà lọ fi tó fi tó fi bára nínú galo tó wà lónìí lẹ́yìn ọ̀rẹ́ iná àti gbóríṣiríṣi ní àwọn parọ́ mọ́ ni òun àti kíní kan ṣe kíní kan ní nǹkan kan léèní níbo lẹ́yìn wà lórí ọ̀rọ̀ yìí. Hmm. ojúbọ dẹbi à ń lọ ṣe rí mo dé nǹkan tó yẹ pé mi kì í sọ̀rọ̀ púpọ̀ tí n bá lanu pé mo fẹ́ sọ̀rọ̀ ọ̀nà méjì ni ká múnú ara wa dùn kí ṣàwàdà kí n kúrò díẹ̀ tí bá dẹ̀ fẹ́ sọ kedere ọ̀rọ̀ tí bá ti sọ mo ti kúrò díẹ̀ ṣe rí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà ìjọ tó bá jáde nínú ẹ̀wọ̀n hmm, a sọ fún yín èmi màmá Rainbow bọ́dà ṣáàgì yìí a wà lórí sẹ́ẹ̀tì Tóyìn Láwàní Tóyìn Láwàní jẹ́ obìnrin kan tí mo fẹ́ràn gidi ó dẹ̀ pè mí pé kí n wá bá òun ṣùtù fíìmù mi yìí ṣe actress but mo pọ́nlé mo dẹ̀ lọ. ìjọba lọ act. ó wá lọ bá wọn ṣe music ìbọ̀dà ṣáàgì wà bẹ́ẹ̀ bàbá ìjẹ̀ṣà wà bẹ́ẹ̀. location ẹni mo wà tí olúwa sọ fún mi pé ọmọkùnrin lọ ẹ̀wọ̀n láìpẹ́ o. Ah! ẹ rí kedere nígbà tó wà ní location yẹn ó lè jẹ́ pé wọ́n sọ̀rọ̀ fún wọ́n ń discuss bàbá àjèjì pé nǹkan tó máa ń ṣe fún obìnrin àbí tó máa ń ṣe lílé yẹn tó wá lọ́lọ́run wá sọ fún un kí ló dé tó jẹ́ pé lórí set yẹn tí ó fi wà ìgbà tó rí bàbá àjèjì lórí set tó ń jọ wà lórí set ló ṣe wà lálàá tó sùn bẹ́ẹ̀ àbóríran yẹn kẹ́dẹ̀ lọ́lọ́run wá sọ fún un pé ó ń lọ sẹ́wọ̀n. lóyá má sọ̀rọ̀ ẹ̀ lọ. ní bá bàbá àjèjì. mi ì sọ̀rọ̀ mi ì sọ̀rọ̀ o. mo ní mo ó ní ẹ̀wọ̀n kẹ ẹ mọ bóyá máa ń ṣàwàdà lóyìn bá mi ṣàwàdà mo ní jẹun láàyè ẹ dáadáa mo ní ọ̀rọ̀ obìnrin ó gbé ẹ lọ ẹ̀wọ̀n. ẹ sọ bẹ́ẹ̀ fún. hundred and fifty five percent. wow. mo ní ó ní í ṣe pẹ̀lú wọ àti ọmọdé obìnrin. ah yàwó mi ẹja náà yàwó mi ni ó bímọ méjì kan fún mi ìbejì ó gbé wọn sá lọ ó náà kú ó mú sítórì ó sá mo ní ìtọ́lúwa sọ fún mi kán lélẹ́yìí wọ́n ní orí kan orí ọ̀fẹ́ kan wà fún ọ wọ́n ní mi ò ní kó rojọ́ fún mi o wọ́n ní òun lọ ẹ̀wọ̀n wọ́n ló dẹ̀ ní í ṣe pẹ̀lú obìnrin àti ọmọdé ó dákẹ́ nígbà tí ọ̀rọ̀ yẹn máa jáde ìyẹn ni ò jẹ́ kí Tóyìn láwà ní release album fíìmù yẹn lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà sọ fún mi pé àkímọ àwọn rí pé òun á gba nọ́mbà mi òun á rí mi òun á sọ̀rọ̀ mi ò kúkú first time tá a máa báwo ni Tóyìn Láwàní ò ṣe ní release album because you have a vision on that set you are just telling maybe o ti sọ fún Tóyìn Láwàní pé this guy has a case he has a plan i mean he have a plan for this person and you call this person on your on your show on this your movie it can affect your movie it's better for you you understand me so tóun ìsè ìsè ó máa ń brainwash àwọn èèyàn bí alágbárí ni alágbárí ṣó ti yẹ yín mẹ́rin because he's trying to clear herself ẹ má dẹ̀ gbàgbé ṣé kèmí sọ fún yín mo mọ àwọn nǹkan tí bàbá ìjẹ̀ṣà máa ń ṣe dáadáadáadáa nígbà tí wọ́n wà lórí ní ìjọba tó kọjá ó máa ń kọ̀ndẹ́mù gan ó kọ̀ndẹ́mù ọlọ́pàá kọ̀ndẹ́mù ìjọba yẹn gan and anybody tó bá kọ̀ndẹ́mù ìjọba yẹn náà wọ́n jẹ breakfast wọ́n oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí wọn. torí ẹ̀ nísìnyí tẹ́nìkan bá jókòó tó bá ń sọ fún wa pé ṣé mo pé ní tó dẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe a lè blame pírẹ́sídẹ̀ǹtì bóyá Buhari fún àwọn nǹkan míì yẹn ẹ anybody christian and anybody ẹ jọ ẹ má wà fún mi mo kàn ń sọ mọ́ ẹ mo kàn ń try láti analyse ẹ ti understand bẹ́ẹ̀ yẹn torí ẹni yìí ó manipulate tó dẹ̀ máa ń ṣeré àwọn èèyàn méjì papọ̀ ó yẹ máa gbọ́ lọ. torí ra face to face mo rí lórí set mo rí lórí tv kò kọjá three weeks mo wà níbi Ọ̀rẹ́gun mo fẹ́ sọdá sítọ́ ọ̀nà um, seven up mo rí bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ òsì níbi immediately after traffic light ká tó nepa office ní Ọ̀rẹ́gun yẹn baroda bàbá ìjẹsà ilẹ̀kùn ti ṣí o omi lọ ẹ̀wọ̀n rẹ o ẹ tún sọ fún. ìyàwó ni mo máa pè yín mo máa pè yín àtọ òbúrò ìbádẹ wò ń tèmi. ọlọ́run nígbà tó ń lọ sí tó ríran yẹn nígbà tó tún wá lọ lórí express tó tún wá ríran yẹn gé tó tún wá pàdé bàbá ìjẹsà bàbá ìjẹsà ó tún wá sọ fún bàbá ìjẹsà pé ó máa ń lọ sẹ́wọ̀n yẹn o ìtàn plan ni wọ́n sọ bẹ́ẹ̀ kì í ṣe ìran ìdọ́lọ́run bá fi wọ̀n ẹ́ ẹ́ o lè tún padà rántí o ṣùgbọ́n kì í ṣe pé bó ṣe ń sọ̀rọ̀ yẹn ṣó ti yé bẹ́ẹ̀ bíi pé gbogbo ìran tí ìran tí bàbá Ìjẹ̀ṣà nìkan lọ́lọ́run fi wọ̀n ẹ́ akáìmọye nǹkan tọ́lọ́run ti fi wọ̀n yàn tó máa fi ń wọ̀n yàn tó yẹ pé táwọn èèyàn tó bá nìkan tó wọ́n bá grab ẹ̀ tó bá rẹ̀ nìyẹn padà gbọ́ lè má rántí but ó tún gbé sọ́kàn to tell you that wọ́n ti sọ fún àwọn tó ń lọ nǹkan tó fẹ́ ṣe fẹ́ nìyẹn ẹ̀ ń gbọ́ ó lè jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà àṣírí ẹ̀ ti túbọ̀ yóò ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ǹkan sọ pé ọlọ́run ló sọ fóun pé ó ń lọ sẹ́wọ̀n ọlọ́run tó sọ fún ẹ láti bíi ó tó three months yẹn ó in fact ó lóun lòun ni ò jẹ́ kí wọ́n kí wọ́n kàn gbé fídíò yẹn jáde ṣó ti yé because ó lóun ríran ákàrí ìran tó orí yẹn tí wọ́n ti pèèyàn Tóyìn Láwà ní fẹ́ ṣe fíìmù nísìnyí ó wá sọ ìgbọ̀gbà tí ó wá ríran bẹ̀ fíìmù tí wọ́n wá ṣe yẹn wọ́n wá gbé jáde tó torí ìran tó orí sí bàbá Ìjẹ̀ṣà ṣe wọ́n máa edit bàbá Ìjẹ̀ṣà kúrò ní wọ́n dẹ̀ gbé síbẹ̀ because wọ́n máa ti sọ pé eléyìí wọ́n mọ list àwọn èèyàn tó ń fẹ́ ṣèkà fún wọ́n mọ list àwọn èèyàn tó ti wà nínú list tí wọ́n fẹ́ dì pẹ̀lú tóun àwọn èèyàn ọ̀rọ̀ tó sọ nípa Mohbad why is she nobody talking about it again nínú ọ̀rọ̀ bíbá iná ó sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ Mohbad wíyá. ló bá di ní àárọ̀ ọjọ́ kan. ẹ bá máa lọ a máa a máa parí ẹ. ìyàwó mi ní nǹkan bíi after six to seven so ẹ̀gbọ́n mi ni. mo ń bọ̀ mo yìí máa sọ̀rọ̀ yàwó mi. ọkọ mi fẹ́ràn ẹ̀gọ́ Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tí Ìyábọ̀ lè gbà tì lọ́wọ́ mi láyé Ìyábọ̀ ló tó pè mí irú ẹ̀ ètò ìbolówó àgbà wá ó gbà wá ó gbà wá ó wọ́n ti fẹ́ fọwọ́ lágbára lójú níbo lórílẹ̀‐èdè ta wà yìí. èyí kì í jẹ́ ìfẹ́ gbọ́rú ẹ̀. mi ń gba ọmọ pé mi ń gbọ́ <laughs> mi ti ẹ̀ ní gbọ́ bó ṣe ká dìde nìyẹn o. Àrẹ̀mú àwọn ìyá o kí ló ṣe ìyàbọ̀ báwo kí ló tún ṣe yín ó ní pé báyìí báyìí báyìí báyìí báyìí àwọn ìyá o mo lè má délé ni o bó bá ṣe jẹ́ o ó lè dé ẹ̀wọ̀n ló máa gbọ́ pọ́n máa kó wá sí o <laughs> bàbá ìṣàbí mo jẹ́ ìrí wà délé padà mo ṣe lọ báwọn ìyàbọ̀ kí ló ṣẹlẹ̀ bàbá kẹjọ ẹ ní sùúrù. kí ló dé tó jẹ́ ìyàbọ̀ ló pè é ṣẹ́tírí kí ló dé tó jẹ́ ìyàbọ̀ ló pè é bíwà ìyàbọ̀ yẹn àti bàbá ìjẹ̀ṣà wọ́n sọ pé wọ́n ti ní kanta náà mi ò sọ pé mi ò gbèjà bàbá ìjẹ̀ṣà wọn bọ̀ kí ló dé tó yẹ pé ńgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ náà kì í ṣe kì í ṣe ìyábọ̀ ló ṣẹlẹ̀ sí princess ló ṣẹlẹ̀ sí ìyábọ̀ ló pe òun ṣó ti yẹ yín ìyábọ̀ ló pe but ìyẹn kọ́ là ń sọ. ta ló ń jẹ́ princess èmi ò mọ̀ ṣẹ́ríkẹ́mi tó tẹ̀lé lọ́bì kankan ẹni tí ń jẹ́ princess mo fẹ́ fi ojú mi rí èmi fẹ́ rí èmi fẹ́ rí mo fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní tí ẹ̀já máa lọ tẹ̀sán wọ́n ti rìlíìsì ẹ̀ mo lẹ́yìn ẹ̀ fi rìlíìsì lẹ̀ wọ́n bí ìjà alájà onítọ̀hún da tó rìlíìsì ẹ̀ yóò dá padà bá máa fi débẹ̀. ní nàìjíríà yìí. pẹ̀lú ọkàn ìfọkànbalẹ̀ mo fi sọ bẹ́ẹ̀ mi ni mo dúró yìí. pàṣẹ gbalẹ̀ pírísẹ̀sì lọ nìyẹn arábìnrin pẹ̀lẹ́ o àwọnú yàrá jọ ìgbóhùn méjì péré lèmi ní báyìí báyìí báyìí báyìí ṣóòtọ́ ni àbírọ́ bí etí ẹ̀sán nǹkan tí mò ń sọ yìí bí olúwa ṣe sọ fún mi mi ò bá pírísẹ̀sì ẹ̀ tó bá débẹ̀ ó yá ẹnìṣó ní bá pe kọmíṣánná ẹjọ bá pè wọn pàǹtí pàǹbọ o wọn bá mọ̀ pé wọn nílò pàǹtí yẹn ẹjá bá bàbá Ìjẹ̀ṣà bẹ o bàtà débẹ̀ wọn ní gbogbo wọn ò lè wọlé èmi nìkan lọ fún lórí ọ̀fẹ́ àti. just imagine ó sọ fún ó pe kọmíṣánná kan ó ní pé tí wọn bá nílò pàǹtí yẹn kàn jẹ́ káwọn bá bàbá Ìjẹ̀ṣà ńlẹ̀ ṣó ti yẹ yín mẹ́rin tí wọ́n bá nílò pàǹtí ẹ̀ tí wọ́n bá fẹ́ káwọn dáná sun violence trouble activist dẹ̀ ló pèrè o tóun tóun she is not an activist they using her they pay her big money to go for anybody tí ó bá ti ṣe àwọn certain people and those certain people i said it with my mouth they don't mention their name society they drag others nobody drag them. ẹ má lọ bọ́ọ̀gà mo bẹ̀ fún méjì ẹ pẹ̀lẹ́sẹ̀ ẹ pẹ̀lẹ́kùn ṣẹ́ọ̀ ọ̀rọ̀ princess ọ̀rọ̀ princess àti bàbá àjẹsà làbá wà ẹ̀jọ̀ bàbá àjẹsà kọ́ o wọ́n lẹ́ẹ̀ ti release, ẹ̀ ẹ̀jọ̀ fifteen minutes lórí ìlà fún mi ẹ̀jẹ̀ àrífojú wa rí bàbá àjẹsà wọ́n dẹ̀ ṣe bọ́n ṣe máa ṣe ọgbẹ́ bàbá àjẹsà padà àárín káńtà lọ́ba pè mí ní kí n wá lọ bá baba, àjẹsà káńtà gbára tí mo dé káńtà ah ya wòlíì ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ah ah ah, ah! ẹ ti wá ẹ̀pù mi ẹ ṣe mo ní bàbá àjẹsà ẹ̀pù ẹbí ti bóyìí mo wí fún àbí mi ò wí fún mo sọ bẹ́ẹ̀ ẹran létí mo wí fún ọ àbí mi ò wí fún ọ lẹ́mi ò wá hẹ́ẹ̀pù ẹ o nísìnyí ẹ̀ débi tẹ́rù ò ti ní bá ọ bó o bá kọ ọ̀rọ̀ olúwa olúwa ní kò béèrè fún àforíjì mo bá béèrè fún àforíjì ṣe báwo ló láyé àpaná iná tó bá fẹ́ ju ẹ fún rẹ̀ lápá. ó wá sọ wípé ṣé àwọn ẹgbẹ́ má gbàgbé pé ó sọ nígbà yẹn náà pé Mohbad ò dọ́rùn kò dé ayé bọ̀ tó sọ nínú fídíò yìí pé ó ti dọ́rùn báyìí ó dà kó ti settle down ṣùtì yẹn ẹja play ẹ̀ tán mo gbé lórí platform ẹnìkan ni mi ìfẹ́ gbé sórí ọ̀dọ̀ mi. ìgbẹ́kẹ̀lé lórí asán ẹ̀ ló ní ẹ̀sìn mo dẹ̀ fẹ́ pé ìyẹn ti èmi ṣáà ti fojú gan ni ètò kù kékeré kò fún ètò kù lẹ̀ kò sí nǹkan tó kàn mí mọ́. wọ́n tó dẹ̀ máa dájọ́ fún princess òsì ló dẹ̀ pè mí mo tẹ́lẹ̀ lọ́bẹ̀ mo dẹ̀ lọ wọ́n dẹ̀ ṣe dájọ́ fún bàbá Ìjẹ̀ṣà nínú ọgbà ń bẹ̀ nínú ilé adájọ́ ń bẹ̀ ló ní ah! èmi ló kọ́ ló ní arábìnrin ah! olú máa rán mi rọ ẹ̀nà ọdẹ rán mi lẹ́nu èmi kọ́ olúwa sọ mo dẹ̀ wí fún ọ. Hmm. olúwa ọ̀run mi ló fà á tẹ̀lé. olúwa ló sọ fún nígbà tí olúwa gan ti rí jésù magdalene gan ó sọ fún níjọ́ yẹn wọ́n fẹ́ stone ẹ̀ tó dẹ́ẹ̀dì ni kò tún padà rí nígbà tó irọ́ ni kẹ́yìn pa ọ́ this girl she manipulates ẹ wá gbọ́ mi ntí máa jẹ́ wà lọ́wọ́ mi olúwa ní bọ́ mi hmm. kẹsì yóò dáadáa. balawu tí ebi ọ̀kẹ́ lè pa mí mo kàwé gidi mo mọṣẹ́ gidi i'm a consultant ní ìsinmi mi ìtẹ̀lé ìkẹ́ni fíṣẹ́ wòlíì jẹun nítorí ẹni mi ṣe sọ fáwọn èèyàn pé wòlíì ni nítorí mo mọ̀ pé bí n bá níwọ̀nba ìgbà kan ti máa ń rí mi wọ́n yìí jẹ́ ń sinmi wọ́n máa wá sínú dm wọ́n máa wá mi kiri bí n bá lọ event bí n bá máa fi bọ́ta èrò tí ń dúró dè mí mi ò sì fẹ́ kó má di pé ìyẹn làwọn èèyàn fẹ́ fi máa wá mi ní ìfẹ́ èrò ìyá wa wòlíì wòlíì wòlíì bẹ́ẹ̀ èmi náà gba látara àgbàdo ti sọ báyìí nígbà kan ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ikú Mohbad tí bá sọ bí wọ́n bá gbàgbọ́ hmm. ó dá o ṣùgbọ́n olúwa ò ní kí n bẹ̀yàn kankan kó gbà mí gbọ́ tẹ́mi bá ti ṣe nǹkan tí olú. iṣẹ́ rí wọ́n kọ̀ tibẹ̀ yẹn bó ṣe béèrè question yẹn wọ́n kọ̀ tẹ̀ wọ́n ti miss ẹ̀ cut and join wọn ò ṣe direct ṣú ti yẹn mẹ́yẹn kò jẹ́ jẹ́ ká gbọ́ pàtó ń béèrè ọ̀rọ̀ ikú Mohbad yẹn but mo ní fídíò yẹn máa play ẹ̀ sí ìta bá ṣe tán àwọn fídíò yẹn máa kàn play fíìl lára ẹ̀ máa dẹ̀ post ẹ̀ sórí ọ̀dọ̀ mi tó bá ti yá kẹ́ ẹ lè mọ̀. ẹ fẹ́ tó rán mi olúwa lèmi jáàbọ̀ fún kì í sọmọ ẹ̀dá hmm. Mohbad ti wà níbi ìsinmi ó gbọ́ mi dáadáa ó ti sin báyìí ó kẹ́ ń lọ ìpele ní àlú ẹ̀kejì ṣùgbọ́n náà bó lóyún tó jẹ́ kó lóyún wọnú òun olóyún sáúkọ̀. ṣe gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ó tún ti rí Mohbad ó ní ó lọ bá olóyún kan Mohbad wá sọ fún olóyún yẹn pé òun fẹ́ wọnú ẹ̀ olóyún yẹn kọ̀. ó dà pé tóun ti ya wèrè ó ti yẹ yín pásọ̀ tiẹ̀ Mohbad lọ bá olóyún Mohbad yẹn ó rìn káàkiri ẹni tí ò bá dóko ẹlòmíì ni màánù kó bàbá tó nìkan ló ń ṣe kiri jọ but Mohbad ó fẹ́ wọnú olóyún kan olóyún yẹn wá kọ̀ fún bọ̀tí ó ti wà nípele ìkejì ó ti sẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ìjọ́sí nígbà tó bá gbé báàgì tẹ́lẹ̀tẹ́lẹ̀ Mohbad bá dé tó ń gbé báàgì o ó dẹ̀ bá gbé báàgì ó tẹ̀lé ó ń ba rán níṣẹ́ àwọn tó pa àwọn gist ẹ̀ ó sọ gbogbo wọn fún ó ti yé bẹ́ẹ̀ ó sọ yọkàn péré kò sọ yòókù mọ́ this time around ó ti bá ti ti lọ bá olóyún ó dẹ̀ ti bẹ́ẹ̀ pé kó jẹ́ kó ń wọnú ẹ̀ ó dẹ̀ kọ̀ kò jẹ́ wọlé o ẹja máa gbọ́ lọ. ká tó rí ọdún kẹta ẹkọ sílẹ̀ kẹ orúkọ mi tì ó máa bí ìlú Mohbad. ságbo ni wàbí síbò míì níbo míì kò yálé mọ́ in fact àwọn tó jọjọ ń mú interview ara wọn yẹn òsínwìn làwọn méjèèjì ó ní kó tó rí ọdún mẹ́ta wọn máa bí Mohbad kí ni sáyẹn tó máa gbé wá tó máa fi mọ̀ tó máa fi sọ pé Mohbad ni o tó máa ga tó Mohbad lọ́jọ́ kan ni àbó máa bẹ̀ sí ń kọrin lọ́jọ́ tó bá bi tó máa fi mọ̀ pé Mohbad rèé o tó jẹ́ pé three years yẹn ni kọ orúkọ kémi náà lè kọ orúkọ kí lè kọ sílẹ̀ kí lè kọ orúkọ dé tó ń sẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ bàbá àti ìyá rẹ̀ mọ́. kò yálé kò yá ilé àti kò yá ilé mọ́ sẹ́ńtà bíi ní sàkání wọn mọ́ kọ́kọ́. ìyàwó náà tó ti àwọn aláǹfààní láti máa bá yín sọ̀rọ̀ àti láti bá yín sọ̀rọ̀ nínú ẹ̀mí. ìlú ti sọ ẹni tí. ìyẹn ọkùnrin náà ti ń mu ṣeré pé ìgbà tí Mohbad ti ní oore ọ̀fẹ́ láti máa bá sọ̀rọ̀ yẹn ẹni tó ti kú yẹn Mohbad have grace now you have grace to be talking to Mohbad that is dead now is maybe Mohbad we actually explain to Toun the people who actually kill him àbí bẹ́ẹ̀ you have grace you are talking to Mubad up to date you know before Mubad have no place to rest but now he's resting and he's trying to come back to this world again because he now saw a, a pregnant woman and he tried to go I mean get into the pregnant uh, woman the woman rejected her now this man said you you should be able to ask and dialogue with him who actually you should be able to explain who actually killed him that's what this man is saying ṣe rí pé tóun ti ya wèrè ṣe rí sister i don't know tohun is a is a weak is a she's a bully tohun is a she she she she tohun can lie tohun máa ń pa irọ́. liam ọmọ ẹni ọmọ ẹni tí ń ṣe gan torí ìgbọ́n tá a bá mọ̀ láyé tá a bá dọ̀ á rí. liam ṣe wà ní o àwọn èèyàn láti ṣọ́ra lórí ọ̀rọ̀ liam lórí ọ̀rọ̀ liam. Do you know why now? She's from uh, the same place, so oh, the mother and the tongue one, they are the same area. What you mean? Everybody it. in the beginning. She's saying to everybody now that people should be careful about them. Maybe because the father-in-law, the grandpa want the uh, DNA test or anything, you understand me? But she's coming out again now. You know, the other time, they send her out. Some people are sending her. Believe it or not, some people are sending to, to go and do this and when she they believe that when she say it some people go into and what continue wọ́n ti lost brain wọn they believe whatever whatever to what is so. so yeah, and when she was talking now you can see that she mentioned, um, Iyabo Ojo also that they are going to believe that people have to be careful about Mohbad uh, this boy I mean ọmọ you of recent wọ́n tag me lọ́mọ yẹn mo dẹ̀ sọ pé kọ́lọ́n bá mi wò ó kó bá mi dá sí o either is Mohbad child or not ọmọ kékeré ni kò dẹ̀ need the any trouble like i don't follow people to you know to do any rubbish like that but the father-in-law because wọ́n ti pa ọmọ tiẹ̀ grandchild ẹ̀ dẹ̀ ni ó dẹ̀ interest tó bá jẹ́ pé father-in-law tí ò ní interest tó jẹ́ pé torí Baba in-law ẹ̀ náà and what they call it the mother-in-law said it that okay Baba yẹn gan ló bá ṣe omi kó tó di pé lóyún so now one wá ń doubt nígbà tí gbogbo ayé ń sọ̀rọ̀ they are they have to bá jẹ́ pé wọ́n they are cordial So somebody that are cordial, if they ask you something for both of you because of the love that is there, it's for their own good. Okay? Now, because wọ́n ti wá rí pé àwọn èèyàn takú sórí díẹ̀ ni, tóun tún ti jáde o. Ṣé mọ̀ Ko ń jọ sí kò parí kò complete iṣẹ́ Mohbad torí àwọn èèyàn mẹ́rin ló àwọn mẹ́rin ló pa Mohbad. Kò pò kankan complete yẹn torí pé àwọn gbogbo ìgboro ìlú Nàìjíríà, àwọn youth yẹn àti everybody wọ́n gbaná ojú tóun. Tóun tún ti dé o. Tóun who is the person sending tóun? Tóun is ó wà nínú share kan ta ló ń àwọn wo ló wà nídìí ọ̀rọ̀ yìí tí wọ́n máa ń bẹ dé tó ń jáde àwọn iṣẹ́ báyìí náà máa ń bẹ̀ sí o something like this now he's telling all of you that you should be careful about Liam o Liam when they do DNA test for the boy and I've said to the government of Nigeria that they should protect the boy protecting the boy doesn't mean they should not do DNA test for the boy because the grandpa the grandfather Won the DNA test for the boy future purpose. It's not because of the because Nigeria is different from London, America. Okay, it's different from London and America. Nigeria they bully, although abroad also they bully. There's a bully everywhere in the world, but they are called there. The family are okay. They are not fighting like àwọn bàbá ìyá Wùmí mo gbọ́ gbogbo nǹkan tó ń ti sọ láti ọjọ́ mẹ́ta mi ò kàn sọ sí ni ó ní Wùmí gan Wùmí ó ní ìgbà tí Wùmí ń wọ́mọ yẹn pé Wùmí ń wọ́mọ gan ó ní bàbá yẹn ló ṣe omi fún ó ń bá ń gbàdúrà ó bá a máa lọ ṣe omi ọwá gbé fún ṣé ọmọ tó ṣe omi fún yẹn nígbà yẹn tí ṣèbí wọn jọ wà kọ́dí àní tó jọ ń sọ pé òun nídìí ọmọ tó dẹ̀ rò pé òkè òun fẹ́ mo fẹ́ kó bímọ fọmọ mi náà ni ọmọ yẹn wá kú ọmọ títí bàbá yẹn wá kú àwọn ayé wá ń fẹnu kún ọmọ yẹn torí pé owó tó wá di suspect nípa ikú ẹni yẹn wọ́n wá sọ pé kó ṣe DNA test ó wá ní bàbá tó fún ẹ lómi nígbà yẹn bàbá tó ń run around tó sagbára ẹ̀ tó tún gbàdúrà láti lè jẹ́ kó lóyún ó wá ní bàbá yẹn ò qualify láti sọ pé kò ṣe DNA test àwọn kan ló wà ń bẹ̀ẹ̀dẹ̀ something they want to cover up and Toyin is always partaker of all this evil what are these people up to who are these people who sponsor them ẹ má bínú o ẹni tí bá ti dárúkọ tí mi ò ẹ mọ̀ pé mi ò mọ ẹni tó sponsor wọn sí but ìtọ́kùn mi ẹ ti understand bẹ́yẹn nígbà tí wọ́n sọ̀rọ̀ ikú Mohbad ó jáde olóògbé yóò máa ṣe kíní because the DNA test they don't want it why. DNA test is a small thing, it's a common thing. A lot of people are either the boy is from Mubad, is not. He's going to live and be. Tó bá DNA test ẹ̀ gangan ló dáa láti jẹ́ kí ọmọ yẹn lè wà protected. Èmi gbàdúrà But why all of you want, don't want the DNA test? You don't want the DNA test because actually they don't want, you know what? Let me just tell you something. Because Mubai, I mean, Mumi is from all this um, Odogbolu. Okay? and although Bolu they don't actually eventually tán about rí pé the boy is not for the It's not for mubad. you understand Woman that be taboo and some people they believe that they cannot see taboo with them even they, not that there is no taboo with them they want to be covering their taboo Everything that is taboo, they want to make themselves the best, even when they are not nothing. And they can talk about anybody. Look at the systematically what she said now about Asiwaju president. That's why she's still a president. Why is she saying that? Because she's from Remo. And the one Remo person, and which is vice president. I'm sorry to say this. As a president, and still here they are still on it, systematically dragging the nation. Are they doing the nation good? They are not. Because if they cover crime, anybody that cover crime does mo tó yẹ mú àti mo máa sọ̀rọ̀ lánàá mo ní ṣé kí ni wọ́n máa sọ pé ẹnìkan scam gbá ó scam àwo kí ni ẹnìkan àwọn tó ń complain kí ni wọ́n fi dá ẹjọ́ tó ń complain pa wọn kó kàn prove ẹ̀ fún wa I can tell you but I don't want to talk much kó kàn bá sọ pé Auto blog the president no no no I'm not abi did I bully anybody no I'm just saying that àwọn eléyìí ń bully wọ́n dẹ̀ fi àwọn kankan sí what is the interest the other time she came out to be to divert us at okay o oh, eh, is uh, eh, Cute Abiola and three other people that kilo in that industry that that killed Mohbad. Everybody shouted. She, she, she now shut up her mouth. Now this time around, he said Mohbad also they are discussing again that the, more the Liam, nobody must do DNA test. Ah, ah, scam! Because you know why she's doing it, they are protecting Wunmi and the boy. The, the, there's not the boy that they're protecting. None of them protecting the boy, they are protecting women. And anybody that is not protecting the boy also, they can kill the boy. Wunmi actually they want all these people protecting Wunmi not to do DNA. They are protecting Wunmi not the Liam. Because Liam, they know Liam is not part of them. It's possible in future because Liam has a blood of Ekiti. If it's from Ekiti, okay? If it's from Ekiti, oh, the Liam is from Ekiti. They are not protecting. go and get it to your head, though. They are not protecting Liam, oh. Nobody protecting Liam on this issue. They are protecting Wunmi because Wunmi is from Remo. And they want to be discriminating. That the boy eventually, if he actually from Ibeyen náà, ẹni tí ò bá dẹ̀ ti protect ẹ lè pa ẹ̀. If anybody you see for asylum or protection from somebody, ọmọ yẹn need the protection. Part of the DNA test is part of protection of, over the boy. But because of some people, because they are, they'll be promising this one now that is going to have money. The DNA test is compulsory. They must do DNA test. Simple as that. Because the father also have with that you must have a baby for my son. And he was, she was, he was now trying his best then to give water for do his capacity, whatever he can do for Wumi to conceive and have that Liam. Now you are telling me that Liam, that man doesn't have right to ask for DNA. He have right and he must do it. Either he's from Remo, Wumi's from Remo, or he's from Epe. Nobody is above. I know people agbára ju agbára lọ bọ́tì nobody above the Nigeria DNA test compulsory DNA test I support Baba Mohbad for DNA test it's not it's to, for the boy to be protected DNA test for the boy to be protected DNA test is needed for the boy to be protected stop protecting women stop protecting criminal stop protecting those who are not who are not worthy to be protected okay èèyàn ló bí èèyàn bá wà láti èkìtì èèyàn ni wọn èbá wà látòǹdó ṣètè èèyàn ni stop all this is a bullshit all these people ìjẹ tí a bá sọ̀rọ̀ sọ́ma ni ó ń bú jẹ̀bú ni mo dáṣì jẹ̀bú ní mọ́tò mo bí ọmọ fún ìjẹ̀bú mo ralẹ̀ sí ìjẹ̀bú jẹ̀bú gbà lọ́wọ́ mi ó ti yé yín mo ṣe mẹ́nìtì sí ìjẹ̀bú ọlọ́run jẹ́ ìjèrè ìjẹ̀bú ṣó ti yé yín so mi ò hate anybody but nobody should be doing as if other places do become law stop protesting me. Potentially, yeah. Who is Wunmi? They don't make my video go viral these days. Ó lé ibi tán bá ti bú mi ni wọ́n máa gbé viral because àwọn iná ni àjàlá ta náà ìyá àṣàbí. Ìyá àṣàbí búlì tó ń búlì systematically look at you. I purposely post it and be play it. And I, you know, I don't want to post it on my platform because I know he abused the president of Nigeria. You understand? Because I don't want them to be using my platform to be passing insult to him, to the president of Nigeria. And nobody, and some of all these people, you have not abused you. I never said, I never abuse. Ebu ti wọn ti bú And when you only clean Nigeria, what on lè boo, Professor Yemi. What on ò boo, bú a lot of them that will under this Facebook I know many things even ọjọ́ tó ti ń sọ̀rọ̀ Gistlover kò sí èbú tí wọn ò bú Tinubu ní orí Gistlover eléyìí wà now àwọn Gistlover náà àtọkùnrin ló wà nínú Gistlover mo sọ pé wà sí wà bẹ́ẹ̀ Ọlọ́run gbọ́ but wọ́n máa sọ fún because gbogbo story àtàwọn politician kan tó APC kì í PDP APC àwọn tó ràn ní APC àwọn kan lè jáde nítorí àwọn náà ló ń pín wọn kiri ṣe rí gbogbo àwọn tó lọ àwọn tó lọ dàbọ̀ mọ́ APC mọ́ ọmọ yíbò kan mọ́gbà kan àwo kan àwọn kan wà ní APC náà tó ń pín wọn tó ń pín wọn kì í ṣe Tinubu president kì í ṣe òun a lot of things ló ń ṣẹlẹ̀ lọ́ndà ẹ̀ńdà ẹ̀ẹ́fù Nàìjíríà yẹn. they will send the other time wọ́n fẹ́ mẹ́rin tó pa Mohbad wọn jẹ́ àmọ̀ títí dé ni stop protecting Wunmi Protect, stop protecting criminal I've complained about Ijebu people that they did it to me nothing been done nobody above anybody ah ah nígbà yẹn ta sọ pé a máa dúró kí wọ́n má di president torí pé wọ́n mọ̀ pé wọ́n ti ṣe tribalism jù ní during that time you don't know what is happening ni wọ́n máa gbọ́ pé ìjẹ̀búrò wà ní o ìyàwó fúlàní ni o tí ó tẹ́ nígbà yẹn mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan ẹnìkan jáde èyí tó ṣe Auto Bola yẹn òun ló fi Sunday Igboho wa àwọn fúlàní mo wá gbogbo ṣé mo tún tan mọ́ fúlàní ni ṣé mo lè tan Buhari kí ìyà jẹ mí báyìí àbí mo tọmọ fúlàní kan nílẹ̀ yorùbá kan ṣayé mi báyìí and all these people that di disobeying all these bully they'll be walking around they'll be telling you from our beer west nigeria they are killer now why it won't feel protect you why it won't feel come more into power Bad. why it won't feel come one fẹ́ ká mọ̀ into power Bad. wọ́n tó fẹ́ kó mọ̀ ọmọ DNA test tí i mean DNA tí mo i mean Liam gbé ṣé ìyẹn for protecting Liam DNA is, necessary for the boy to see alive. You should not, they should not use system to terminate that boy. They, they, these people, they are racist in our system. They are racist. When the government tó lọ tell, tẹ́lẹ̀ tó wà bẹ́ẹ̀, hey, Fúlàní lélẹ́yìí o, Ìjẹ̀bú lele o, this all those two people, one bad bí ìrànú ṣúgà ni, kí ló dé? Ilé ìtútù ti say sẹ̀ máa ṣe pé What is it? Bá ṣe jókòó iná wọn fẹ́ mẹ́ṣẹ̀ ayé pé mẹ́ṣẹ̀ Tinubu ti wá, a máa mẹ́ṣọ̀ pé ayé náà sàn ẹjọ́ ẹ fi mí lọ́rùn lẹ́ o tẹ́ bá fẹ́ yọ dànù tẹ́ bá fẹ́ kú kí n fi ìgbálẹ̀ kí n gbé ìgbálẹ̀ sílẹ̀ kí n fi gbàdúrà fún yín. ọmọ yẹn náà bẹ́ẹ̀ ni sẹ́sì. ọmọ yẹn ló máa lápá àṣẹ Mósè gan ni everybody ló náà pa àṣẹ ẹ má máa fi gbogbo yẹn purọ́ fún wa ọmọ yẹn tún lọ́ọ̀ pa àṣẹ lọ́wọ́ ṣọ́ọ̀ àpá àṣẹ yẹn ló máa ní kó má ṣe DNA test ẹ̀. You are, I don't know the bad plan you have for the boy. Maybe you just want to get the money with the name of the boy and destroy the boy later. The boy, for security purpose, Liam need DNA. Protect Liam. He's not a bully. Stop protecting Wunmi. Either women from Ekpa or from Iremo, from Ijabu. What is our business with that? Everybody is in Nigeria. What is it? Mi ìsinmi fi mi ìtẹ̀lé ìkẹ́ni fi ṣẹ́ wò ó lè jẹun nítorí ẹni mi ṣe sọ fáwọn èèyàn pé wòlíì ni nítorí mo mọ̀ pé bí n bá níwọ̀n bá. ṣé ẹ tún rí bó ti ṣe jáde báyìí sìn iṣẹ́ wòlíì eléyìí sìn iṣẹ́ wòlíì tó máa rí òun náà ni kó bókun sọ̀rọ̀ kí òkú sọ ókè jẹ́ kí wù mí ókè ṣé òkú yẹn kò lè sọ fún ẹ pé èèyàn báyìí ló pa òun pa tó ti lè sọ pé tó ti máa ń bá sọ̀rọ̀ ó ti sọ níjọ́ èèyàn láwọn mẹ́rin ló pa ó dárúkọ kí Abiola Abiola sọ̀rọ̀ títí dé ni kò sọ pé òun fẹ́ sùn ẹ̀ sí kọ́ wọ́n ní ìwọ kí ìwọ sọ pé ní ara àwọn tó pa Mohbad pé Mohbad sọ pé kí Abiola wà nínú àwọn tó pa òun ipò owó òun dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ kí Abiola ò gbé ẹ lọ kóòtù kò sọ pé bí òun nínú kí lẹ̀ ń ṣe you are playing game who are the people behind all this nonsense. ìgbà tó ti máa ń rí mi táwọn yìí jẹ́ ń sinmi wọ́n máa wá sínú dm wọ́n máa wá mi kiri bí n bá lọ event bí n bá máa fi bọ́ta èrò ti ń dúró dè mí. wọ́n máa máa control ẹ̀ náà ni wọ́n control ní idán ni control ni o ò fẹ́ kí ni o fẹ́ máa claim sí pé ìwọ ojú títí suddenly ìwọ tó tó pé o máa ń ba yí àwọn politician tó ẹni tó bá ti sọ ó fẹ́ báyìí wá pa yí anybody jẹ́ ni. kó máa di pé ìyẹn làwọn èèyàn fẹ́ fi máa wà ní ìfẹ́ èrò ìyá wa. wòlíì wòlíì wòlíì bẹ́ẹ̀ èmi náà gba látara àkọ́tẹ́ ti sọ báyìí nígbà kan lọ́wọ́ ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ikú Mohbad tí bá sọ bí wọ́n bá gbà á gbọ́ ó dá o ṣùgbọ́n olúwa ò ní kí n bẹ̀yàn kankan kó gbà mí gbọ́ tẹ́mi bá ti ṣe nǹkan tí olúwa fẹ́ tó rán mi olúwa lè ní jáàbọ̀ fún kì í ṣọmọ ẹ̀dá. Hmm. Mohbad ti wà níbi ìsinmi ẹ̀gbọ́n mi dáadáa ó ti sin báyìí ó fẹ́ lọ ìpele ìrìn àjò ẹ̀kejì ṣùgbọ́n lọ bó tó jẹ́ kó lóyún wọnú òun olóyún sáwùkọ̀ ká tó rí ọdún kẹta ẹ̀kọ́ sílẹ̀ kẹ́ fi mi tì wọ́n bí ìwọ̀n mi báyìí. ṣáàgbọ́n ni wàá síbò mí ìbò mí kò yálé mọ́ kò ya ọlọ́wọ́ bá àbíyá rẹ̀ mọ́. kò ya ilé kò ya ilé àti kò ya ilé mọ́ sẹ́ńtà bí ní sàkání wọn mọ́ kọ́kọ́. ìyàrá wà tó ti wà láǹfààní láti máa bá yín sọ̀rọ̀ àyè láti bá yín sọ̀rọ̀ nínú ẹ̀mí. ìlú ti ẹ̀fẹ́ ni tí lẹ́àmù ọmọ ẹni tí ń ṣe gan torí ìgbọ́dọ̀ àbámọ̀ láyé tá a bá dùn àárín. lẹ́àmù ṣe wà ní ọ̀hún. àwọn èèyàn láti ṣọ́ra lórí ọ̀rọ̀ lẹ́àmù lórí ọ̀rọ̀ lẹ́àmù ọ̀pá àṣẹ kan ń bẹ lọ́wọ́ mi. ọ̀pá àṣẹ ọ̀pá àṣẹ náà fẹ́ fi pín òkú pa nàìjíríà ọ̀pá àṣẹ wo ló wà ń bẹ. àṣẹpọ̀ ọ̀pá àṣẹ ò lọ́wọ́ ẹ o. ọmọ yẹn ṣe òkú àkọ́kọ́ kì í ṣe èkejì kì í ṣe kẹta kì í ṣe ẹ̀kẹrin tí mo máa ní gbólóhùn pẹ̀lú àbáyé sọ̀rọ̀ nǹkan ní wa lójú zikiri mu tó wà nílẹ̀ ah. mi ò kọ́ kọ́kọ́ gbá mi lẹ́yìn mi ò rí èèyàn mo wẹ̀yìn mi ò rí èèyàn ló bá dáhùn ní ọ̀yà òrí. òkè kì í ṣe Mohbad nìkan ló máa kọ́kọ́ máa ló máa ń bòkú sọ̀rọ̀ ẹjọ́ ẹni bá bá mi rí nọ́mbà adé tó mo fẹ́ kó bá mi bá dádì mi sọ̀rọ̀ tó ti kú dádì mi ti kú tipẹ́ ẹjọ́ ó ti yẹ yín ẹ̀ ó ní àwọn kọ́ṣọ̀ kan mo fẹ́ kó bá mi béèrè ó dẹ̀ ní mo fẹ́ kó bá mi bèrè question kan náà ní eh, lọ́wọ́ bàbá ọmọ mi ó ti yẹ yín ẹ̀ ìyẹn tiẹ̀ ìyẹn tiẹ̀ tán mọ́ jẹ̀bù ṣó ti yé. àwọn ọmọ ilé gbogbo wọn wà bẹ ẹni nìkan mo dá dúró ó ní ọjà wọlé ó ní ìjọ mọ̀ pé alábàárà èèyàn méjì yẹn agbá. ṣe gbọ́ tí ó ní abarẹ èèyàn méjì ní. díẹ̀ náà tó wá sọ ó ní ẹ. mo ń bọ̀ jẹ́ n hmm. abara méjì. Mm ìrọ́pọ̀. on the live um, video when I started this uh, prayer session and I'm um, pleased. ìrọ́pọ̀. alágbára lálákejì ìwọ́dà onímọ̀jẹ̀mú nídòó lẹ́yìn ìwọ́dà ẹni tó sinmi lé májẹ̀mú tó sì fi májẹ̀mú dá májẹ̀mú lọ́sọ̀ tó wọ́ out I pray Lord begin to destroy them in the name of Jesus begin to destroy them. I've put this on live because I want people who also have faith to join. Bible says where two or three are gathered, there he is in our midst. And that's why um, I'm a very private person when it comes to my spiritual life, but as instructed and as by directed. Uh, a lot of you people were calling me concerning Mubad's case. Just a little, you have not spoken. Just a little, you have not spoken. And just like I said, and several times ni Mubad fúnra ẹ̀ ti yọ ó ní kí a jọ kí a bá òun béèrè fún ìdáríjì Mubad ò sùn ó wà lórí òfurufú ó kò rí ayé gbé kò rí ọ̀run lọ. The do you know why she said this that time because I analysed it because that time they want to create impression that nobody should fight for Mohbad that ẹ̀ṣẹ̀ ló pa ṣòtíye that eh, ẹ̀ṣẹ̀ ló pa you understand me that's why she said this before that okay gbogbo ẹ̀ṣẹ̀ wà lójú òfurufú eh, Mohbad wà lójú òfurufú kò nílé lọkùnrin ọ̀rọ̀ níbi bẹ̀yẹn màá try láti kọ́ọ̀tì ẹ̀ ó gùn mí kò fẹ́ máa kọ́ọ̀tì wọn sórí platform mi But I will cut it on one of my platform. I share it into Princess Bola Folashade. You understand me? So this is where she said, Mohbad, gbogbo èèyàn ṣá máa kó go viral. So another system nothing, something. ń eh, don't let anybody should stand on that DNA for that boy to be protected. They have a bad mission and bad plan for that boy called Liam. By protecting, by denying the DNA is not a good plan. They just want to use the boy to cash the money. And after cashing the money, they want to destroy this innocent boy lineage. Even Gokojo Momo bad. Shotiye, so they want to. They do. you know, some people they believe that they are they are bigger than each other in that Nigeria. Now you don't know. Eléyìí ṣe o máa jókòó sí Nàìjíríà máa máa sọ pé tí wọ́n bí ẹyẹ kó wá Nàìjíríà, he bully president. He bully Buhari when he was there and he never bully pre vice president Ọ̀ṣínbàjò. He never bullying him because he's from Remo. And he's still bullying them now. They are bully gang. Because we miss from Remo. we miss, and the father is from Ijepe. They can then they, eh, anybody from Ekiti, from Ondo State, they are they are um, a clinical scam. I wọn wọ́n ti wà bàbá Oh God. I don't want to be talking. ẹ ṣàrántí pé agbára ayé ìyọ̀run ayé ló mọ ayé ni rọ́mọ ọ̀run ògbèké tò sí bẹ́ẹ̀ ṣe lágbára tó bó ṣe pẹ́ tó láyé máa pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. ẹ má bínú sá ẹ má bínú mà our evil president of Ondo I mean governor of Ondo state wọ́n ṣe ṣe rèé ṣé wọ́n lọ ọdún mẹ́jọ náà pé ayédatiwa vice kí ni ló di governor sí wọ́n ti lọ wọ́n dẹ̀ fight fún nígbà tí wọ́n fẹ́ fight fún second second time yẹn ọ̀rọ̀ ọmọ Ondo state yẹn ṣẹlẹ̀ ọmọ òdò tó ń gbé nínú ṣọ́ọ̀ṣì sọ tó bẹ̀rẹ̀ àwọn ìyá arúgbó kan sì wà nínú prison yà títí dèní mo béèrè lọ́wọ́ sọ tó bẹ̀rẹ̀ àyàwó sọ́ọ̀ṣì rẹ̀ ǹjẹ́ ìpínṣàn ti release àwọn ìyá wọn ò tí release wọn wọn ò dẹ̀ gbọ́mọ àwọn politics àti gbogbo kinní àwọn tó gbọ́mọ tó ní presidency àti kinní kan power ṣé àwọn tó ń sọ̀rọ̀ yẹn ṣé wọ́n mọ́ náà ń sọ̀rọ̀ Tinubu má ń sọ̀rọ̀ I don't want to talk but ẹ you should stop all this thing because we don't have we don't have people back us up àwọn kan máa sọ pé àdúrà nìkan la kò fẹ́ kẹ́ máa gbà mò ń but me, kàn lè dúró sàárín here ọ̀tá kí n dúró sàárín wọn ní ẹni criminal àwọn táwọn preach fún gan àrójú wọn àwọn some criminal they go and commit some crime they be telling you to be praying and I'll be praying láti ọjọ́ yìí kí ni mo gbà bọ́bẹ̀ mi ni mo pray I will still preach today and I'm praying àdúrà tí mò ń gbà táwọn èèyàn dẹ̀ gbọ́dọ̀ máa gbà fún ilẹ̀-èdè nàìjíríà náà ni pé gbogbo àwọn ìkà tó ń pera wọn léèyàn gidi mi ọmọ ẹ ti ọ̀ expose them mò ń gbà ṣé kí n sọ fún yín mi ìpúrọ́ fún yín I pray one prayer for Nigeria more every time now kò ṣe ó oh lọ bless Nigeria Nigeria is blessed ó oh lọ protect Nigeria Nigeria don't want to be protecting then because the sọmọ abẹ́ òrùn yìí ọlọ́run protect wa ó dẹ̀ fẹ́ dáàbòbò wa ó dẹ̀ ń dáàbòbò wa ṣùgbọ́n àwọn èèyàn ni ò dáàbòbò ra wọn àwọn èèyàn ló ń dá ni ò dáàbòbò ló ń jáàbò kó lórí àwọn èèyàn náà máa dédé wọlé lọ pa wọn náà máa dédé ba ayé ẹlòmíì jẹ́ because they believe that kíni kíni wọ́n wà up because they believe they own them their father is kíni kan tẹ bá dẹ̀ wo àwọn gbogbo ẹlòmíì nínú wọn náà tó máa máa pariwo bàbá wọn ṣe kíni kan tẹ bá lọ wo background wọn tẹ bá lọ wo background wọn bàbá wọn bí pé kó ba ayé èèyàn jẹ́ náà ni tó fi jẹ́ kiri mi sọ pé bàbá MC já dárúkọ èèyàn. ibi tí wọ́n sá pamọ́ sí gbogbo ibi tí wọ́n há sí ní kọ̀rọ̀ gbogbo ibi. ṣé bó ṣe ń gbé oṣù ṣe ń sọ̀rọ̀ yìí. go and check eh, gist lover ẹ ti rí pé gist lover gbé sórí ìwà tí ò rí lọ́jọ́ tó ti ń sọ̀rọ̀ ṣé gist lover gbé sórí ìwà tí ò rí ṣó gbé sórí ìwà tí ò rí ṣó gbé sórí ìwà tí ò mo lè béèrè question lọ́wọ́ yín kí n máa béèrè story tí ò gbèrí tó dẹ̀ máa ń gbé àwọn kan ṣó gbèrí. wùmí náà jáde níjọ́ yẹn ló bá búlì bàbá Mohbad pé tọ́mọ bá kú bàbá Mohbad ó máa pa yín ni àwọn èèyàn lẹ́sẹ̀ pé tó ṣe ó right wọ́n tún support e? wọ́n bu wọ́n búlì bàbá Mohbad lẹ́yìn tó ń pa ọmọ ẹ̀ tán ó tún ṣe tán sí wọn tún sọ pé ló oh, pa á simply because bàbá Mohbad ló fẹ́ ṣí ẹ̀ láìsí sí lórí ọ̀rẹ́ yìí gbogbo èèyàn ń support Wunmi who is she? Anybody that is there, if you commit offence, here, they won't believe, they won't want them to be to be judged. If you want Nigeria to be good, have a good shape. you already nígbà yẹn president sọ pé my Nigeria constitution is different from my personal relations and my personal kinní kan to tell you that if anybody bá ti ṣe ó yẹ kí òfin ìdà òfin gé wọn kì í ṣe pé kẹ́nìkan I know governor I know president I know IG I know AIG I know kìnìkan kìnìkan I know igba I know àwọn òkòkò bàbá àṣàṣàn and then people committing sin just living life the way they want believe they can destroy in tí tó ń ṣe yìí ṣé ó ń torí èdè nàìjíríà ṣáde máa lò activist ìgbà tó lọ àtàkì wọn ní niger state àbí bọ́nà tí wọ́n àtàkì wọn nísìn ní last two days ago three days ago tó lọ àtàkì wọn ní benue state àbí wọ́n ní nílùú gboko yes ní gboko that is ní benue state àwọn ìlú tí fìyẹ wọ́n náà lọ àtàkì wọn tó ń gbé síbẹ̀ ó gbé nàìjíríà ó ti kọrin ó ti ṣe ó ti ṣe jingle fún ó ti gbé síbẹ̀ bíi pé òun love Nigeria kò love a lot of people they can pretend ní ìsọpọ̀ mọ àwọn tó ń ṣe Boko Haram yẹn o hmm, but you don't be surprised some people will notice. things tó bá ṣe ẹ́ tó àwọn ló bá kọ́kọ́ and you be thinking that hey he love Nigeria o he doesn't want people to die ẹni tó jẹ́ pé àwọn family ẹ̀ kan to ṣe lawyer àmì to ṣe doctor nígbà tó ń sọ pé ó use mọ́ jẹ́lẹ̀ ó defend ẹni but wọ́n jèlè máa yẹn jèlè ẹ̀ dànù ó protect máa yẹn náà because ó mọ máa yẹn rí bóyá ó mọ̀ rí àbọ̀ wọ́n sanwó fún lórí ẹ̀ wọn ò fẹ́ kó lọ sẹ́wọ̀n but ìyẹn ń lọ sẹ́wọ̀n ó dẹ̀ máa lóun máa ń protect kìíní kan kò rí ẹ̀wọ̀n fún doctor àtàrà alẹ́ ẹ̀ tó ní kó lọ ṣẹ́yún gbà yẹn òpùrọ́ ó ní liam ó ló ní ọ̀pá àṣẹ lọ́wọ́ for protection i'm saying it if i said dna it doesn't mean it should not be protected the ó pẹ̀lú protection ẹ̀ kán má bàa rìn àwọn eléyìí wọ́n wọ́n bá ti rí Ondo state wọ́n bá ti rí àwọn kan wọ́n máa bìlí pé dè àlówà dè ẹ̀dí wọ́n kéré sí àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àti Èkìtì they bá believe ẹ̀ bá máa believe that's your cup of tea. even gan tí àwọn pípé tí wọn bá gba nǹkan lọ́wọ́ ẹ̀ mi ì hate anybody mo ti kọrin fún wọn rí kábíyèsí ọba tí mo like jù kó tó di pé ọba mi tẹ má tẹ jẹ́ n disclose yẹn i love i ọba kábíyèsí ọba Awùjalẹ̀ mo love wọn gan kábíyèsí ọba Rẹ́mọ eh, àkárìbò of Rẹ́mọland ó ti pẹ́ tí mo tẹ̀ ti máa ń fi àkárìbò jẹnu mi báyìí like a máa fi wọ́n ṣeré because orúkọ wọn yẹn kì í ṣe pé yẹ̀yẹ́ o àfi wọ́n ṣe yẹ̀yẹ́ like yẹ̀yẹ́ o no ó ti yẹn yẹn so my mommy always talk about ọba àkárìbò you know the name is funny because you understand me so we love is a place we love kábíyèsí ọba òjàlẹ̀ of Ìjẹ̀bú land mo ti kọrin fún wọn rí now mo morí kí Ìjẹ̀bú mo sì kí Ìjẹ̀bú rí so don't believe that i'm saying it because of anything àtọ́mọ́dé ṣetán tí wọ́n ní kò move on move on báwo we are talking about this Mohbad they maltreat Mohbad father they maltreat and they use the mother also look at the way they are using the mother the mother also gbogbo wọn ló wá ń ṣépè fún baba Mohbad what for what ground tọ́n bá ti wá ń sọ̀rọ̀ nígbà tọ́n sọ̀rọ̀ ńjọ́ yẹn wọ́n ní ẹ̀jẹ̀ kan wà nílé tọ́n bá ti sọ̀rọ̀ wọ́n ní ẹ má sọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn o ẹ má sọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn o wọ́n ìtàn fi ní sọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó wà nínú aṣọ. why people protecting Wunmi they no protecting they they hate Liam all these people they hate Liam like closely all of them don't concern pe don do DNA all of them are behaving like they are seeking one they just want to jáwó wọ́n fẹ́ jáwó lára owó Mohbad tó bá ti san kan fi jáwó kí Wunmi fún wọn they are fraudsters they are four one nine Read my lips. They are bullying original one. They are bullying that boy. They want to subject the boy to bullying future as well. That's why they say they don't want to do DNA. If you do DNA, the boy, even if tó bá jẹ́ Mohbad tí ò jẹ́ Mohbad, kò jẹ̀bi. Bàbá ìyá ẹ̀ kò ìyá ẹ̀ ló máa jẹ̀bi, Don't let anybody believe it. Come tọ́mọ mi kankan come ṣe ọmọ mi. Bàbá Mohbad, èmi, kí ni kan ló ń sọ̀rọ̀ síta lè sọ̀rọ̀. Mo rí wọ́n yà wí pé lè àwọn ilé tí kankan bá ṣe ọmọ mi kí ló ṣe fún ọmọ ẹ ìyá tí kankan bá ṣe ọmọ ìyá ìyá ikú máa pa yín ni ó ń tẹ́tí èèyàn lórí live chat wọ́n wá ní bàbá yẹn kí ló dé tí bàbá yẹn náà record ó tẹ́tí bàbá pé ó máa pa bàbá bọ́n ṣe pa ọmọ ẹ̀ you are taking people for granted enough is enough of your bullshit ẹgbẹ́ tábò yìí lọ ìta ló lè bú bí tó ń ṣe máa ń bú aṣíwájú yẹn ta ló lè bú professor Yẹmí Ọ̀ṣínbàjò bẹ́ẹ̀ ta ló lè bú professor Yẹmí tí bá ti sọ tó ń bí ẹ gbogbo connection tẹ máa lò lórí kẹni kọ́ máa dín pẹ̀lú mi ẹni pagodi kú òkè kọdún. everybody is a Nigeria. Ekiti, Ondo state is part of Nigeria. Other state, Oyo, Osun is part of Nigeria. Nobody is above is, is bigger than others. When you are trying to to be bossing some people, believing that some people only ní right láti ṣe nǹkan kan Nigeria, and then you want to be kilo day gone, kilo day. kí ló dé. ẹ má fi nùwà mọ̀ jẹ gbogbo yín gbogbo tá a bá ṣe pé àmọ́ tó plan ẹ tú kinní kan nígbà tó di kinní kan nígbà tó di ìgbà kan gbogbo nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ lámọ́ akàn dákẹ́ ni. àwọn ìyá oníyà tó wà ní prison tá bá bẹ̀rẹ̀ pé ẹ release wọn tó bá release wọn tó lè nìkan bẹ̀rẹ̀ sí máa bù mí kò ṣe nǹkan kan tó bá bù mí ọjọ́ tó bá ti jẹun lórí màá yàbù wọn ọjọ́ tó bá ti jẹun lórí màá yàbù wọn kò ń ṣe ìyẹn ò ń ṣe búlì o you you bully me tẹ bá búlì mi ọjọ́ tó bá tù mí màá yà gágà yín kò sówó lọ́ọ̀ mi báyìí sí mi ti sanwó ilé tó bá ti dé ọ̀bà àdújọ́ kọ́ rówó ilé san wáṣátá ẹ̀ máa nǹkan tẹ̀ ń retí sí pé ọjọ́ tó máa tú ẹrù mi jáde gbó gbogbo ẹni wà nídìí ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ sànà bá lọ́wọ́ ọlọ́run Elédùmarè àwọn ò ní agbára ṣùgbọ́n ọlọ́run ní agbára gbogbo èèyàn lọ àwọn oúnjẹ wòlíì èké àdẹ ní sàn tọ́lọ́run bá sọ fún wa ṣùgbọ́n kò sí ìràn tọ́lọ́run bá fi wọ̀n mí àtàṣe tó bá pa láti ẹnu mi tí ò ní wá sí ìmúṣẹ ó ní kí n decree shall come to pass ni. mi ò sọ pé àwọn náà àwọn èèyàn kan máa ń fìyà jẹ mí through wọn máa ní ó sọ̀rọ̀ aṣíwájú rí ó speak fún àwọn kan pdp kan gbà kan ẹ má tẹ̀ fi tèmi wé èmi nominate aṣíwájú ìyẹn kọ́ là ń sọ ìyẹn kọ́ là ń sọ we love the truth táwọn èèyàn máa máa gáǹgì èèyàn ìyàwó ẹ̀ tó fẹ́ yẹn náà tó jẹ́ bá ìyá mba wọ́n gbé jáde wọ́n ní kó máa sọ̀rọ̀ ìyẹn náà tó bá ti débi ọ̀rọ̀ aláṣọ ẹ̀jẹ̀ dé wọ́n ní kó fòbẹ̀ yẹn o òun kó má sọ kó má sọ bí tẹ́jẹ̀ ti jáde wọ́n ní wọ́n abẹ́sì ẹ jẹ́ kó lọ wo bàbá mba ẹ jẹ́ káwọn èèyàn tán náà fẹ́ wo ọmọ yẹn kó rí bóyá tòótọ́ ni wọ́n ti abẹ́sì kídìní àti alá àti ẹ̀ kò sí nǹkan tí ò ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run a lot of things is happening níjọ́ tí wọ́n ṣe mú mo ṣe mú former senate ṣe senate president àbí eh rep kan ní London I was crying pé wọ́n bá kárí àwọn jẹ́ eh in fact some people like this you will just look at them pé èèyàn ni wọn àwọn tó ní kó lọ gbà àwọn kan ló máa dì ẹ́ lọ́wọ́ àtẹ̀sẹ̀ hmm. àwọn ọmọ wọn bá síkì wọn lọ yọ ìfun nífun àtẹ̀dẹ́ lẹ́dọ̀ wọn ní kàn lọmọ lọmọ pa ẹ jẹ́ kí bàbá Mohbad ẹ fi lé ẹ jẹ́ ó bírìtì ah, ah, àkìlódé ẹ ti pọ́ mọ́ ẹ òun dẹ̀ ló ṣe omi fọ́mọ yẹn liam nígbà tó fẹ́ wáyé tí liam gan lóun ò yà sọ́dọ̀ yín àṣẹ liam ti mọ̀ pé òun kò fẹ́ wá ó ti mọ̀ pé ó máa nu bàbá òun pa ó dàbí ó máa ṣe nǹkan kan fóun ó lóun ò wá bàbá Mohbad ló lọ pè wá ó tún ní kẹ́ lọ ṣe DNA test fóun ṣẹ̀ tún ló tó ó ní right ó ní legal right so all of you tẹ́ ń ṣe tẹ́ ń jà kiri bíi kò ní ṣe kì í ṣe bàbá ẹ̀ ó bàbá ẹ̀ ti kú criminal ni gbogbo yín ẹ ṣọ́tọ̀ gbogbo ẹni tó bá sọ pé kó má ṣe kó má ṣe di anything pé bàbá ẹ ò ní ṣe yẹn criminal ni yín you collect money let let let jẹ́ kó mú yẹn bad. ẹ jẹ́ kí bad junior yẹn tó ní Liam ẹ jẹ́ kó breathe ẹ jẹ́ kó ṣe di anything kẹ jẹ́ kó breathe let Liam breathe and stop protecting Wunmi ó lè jàgùdà páálí. ìtì sanwó-olé báyà bí mo tó torí ẹ̀ compromise ni mi ò compromise faith mi. If I want to preach now, if God lay something in my heart to say, tó bá ní ká máa gbàdúrà secretly bá máa gbà á, tó bá go and preach, go and speak, I speak. ayé lọjà ọ̀run nílé o ẹni pààyàn ó máa kú o ẹni bá dẹ̀ alẹ̀ kú mọ́yàn ìwọ náà máa kú ńjọ́ kan o wọ́n tó sọ rẹ̀ di kú òjijì. alágbára má mèrò òkúlẹ̀ òkú iṣẹ́ o ṣe rí gbẹ̀yìn àwọn jẹ gúdú jẹrá a sọ fún ọgbọ́n má dalẹ̀ rọ pátá o gbogbo ẹ̀yin tẹ́ sọ́ra yín lọ́lọ́run kalẹ̀ tẹ́ ń lo agbára lórí mi àti lórí àwọn èèyàn ẹ rántí ọlọ́run pé òun lọ lágbára tó ju gbogbo alágbára ayé lọ o they are systematically showing races when some races when some tribe in Nigeria when they commit offense they protect them when some people even tó ọba ti ṣe gan wọn máa fojú wọn gbolẹ ní wọn máa fojú wọn gbolẹ ní wú ìtòhún they will be supporting Ijebu people they will be bullying because some people are supporting them Nigeria is one everybody have rights they should stop bullying The people sponsoring this bully and people going after people, they are politicians, they are people you don't even believe. And the, and àwọn àwọn Muslim Christian, gbogbo àwọn èèyàn mi tó yẹ pé o lè fọkàn sí. Àti àwọn celebrity tán máa máa pera wọn, wọ́n á dẹ̀ fẹ́ kán máa ọ̀nà wọn, kán máa respect wọn. Mélòó ni mo fẹ́ kà ní celebrity tó ti ṣe kà fún mi? Tán bá tí wọ́n bá ti gbé wọn sórí plan. Kì í ṣe ṣe celebrate, she doesn't celebrate celebrity. She always jealous, jealous of what? Jealous of what? Mi rí kan nínú wọn tó jáde sọ pé Auto Bola má wọrí kó tẹ̀ jẹ́rọ̀ kó sí pọ̀ tó bá lówó lọ́wọ́ máa gbà lọ́wọ́ ẹ̀ aláìní tìjọ ọmọ tó ń kún jọ́sán ẹ jẹ́ o ẹ jẹ́ o stop stop deceiving people. èyí tí mo gbé sórí platform lẹ́ẹ̀kan ní ìjà fọ́mọ tó wà London yẹn o kámà ni òun náà bó ṣe wà ní ó máa lọ sẹ́wọ̀n because ó rán ó rán kí lorúkọ ẹ̀ lọ sí ẹ̀wọ̀n ó ló gbé nude pictures òun ni wọ́n ṣe rán ó dẹ̀ tún wá bá bá ìyá òun nílé tó ṣe tó ní ọlọ́ba òun náà ó lọ́ọ́ báyàn nílé I don't support you but most cases you know because this is how they treat me bad for what I didn't do even in this Canada they treat my daughter bad it's not the Canada government but some people who are the people behind it simply because I say the truth because I'm explaining what they did to me and the father of my baby they kill him because of this and some people they still be bullying me ọmọ àná ìgbúdọ̀ sọ̀rọ̀ àbíkò ní ìdá fáwọn tó ní wọ́n sọ̀rọ̀ bye for now. jọ̀bí only ó ní òun mọ ẹni tó pa wọn eh, Mohbad sọ fún òun bòkú sọ̀rọ̀ ẹni kó sọ fún wa ẹni tó pa Mohbad ẹni pé gbogbo bẹ́ẹ̀ wọ́n kọ̀ tẹ̀ kúrò onírọ́ because they want to for that wèrè tó wá ṣe ń ta yẹn tí tó ń wá ṣe yẹn olówó tó fẹ́ gbà o they everybody say eh, Lagos state is suffering there Lagos state is just this this kì í ṣe bó ṣe jẹ́ mo sọ fún yín láti bìgínì yẹn they don't want they want to cover some people because ó máa ń ta ní anybody tó bá ti concern tó bá ti ṣe yàmàyàmà ẹ dojú ẹ put ẹ̀yẹn lẹ́ máa fi lè put Nigeria to right ọlọ́pàá must not make friend with gbogbo ọ̀rẹ́ aráàlú gbogbo aráàlú ni wọ́n kò ń ṣe certain people bó má ṣe treat olówó náà ṣe máa treat ọlọ́rọ̀ if you put it in the system like that ó ti da àbí kí lè ṣe pé mo bá ṣe treat ẹni tó tọmọ family olówó ẹ kínní tẹni tó bá tọmọ ọba tó bá ṣe dáadáa wọ́n tìṣẹ̀ dáadáa kì í ṣe pé kó lọ commit kí ẹni tó bá súnmọ́ ọba kan kó lọ commit crime kan kó wá sọ pé ó súnmọ́ ọba kán ìmọ̀ máa pọ́n lé kán ìmọ̀ àfàdé ọba dé lórí then you want to subject the, police to arrest ẹ̀ náà ẹ sọ fún wọn kán máa ṣe ní tó bá wù wọn ni kán máa commit crime let us say no to this crime and not let us say no to this nonsense the bullying and the terrorism and gbogbo nonsense àwọn èèyàn ló ń ṣe ló ń pọ̀sọ̀ wọn kán dédé lọ attack ìlú kan kán dédé pa gbogbo wọn bíi two hundred èèyàn kan ló wà ń bẹ̀ kí ló dé and then they be wọn máa ṣe tán wọn kàn máa wọn kàn Mama, mọ wọn máa sympathize tó bá ti ṣe wọn máa tilẹ̀ ọkọ̀ méjì kìíní kan wọn ṣàníkàn yìí máa ṣe kí ló dé gan kí ló dé torí àwọn èèyàn tó bá jẹ́ pé kí ló kí ni ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ṣẹ̀ tí àwọn èèyàn ò lè ò lè rectify nǹkan tó yẹ pé pípa èèyàn písọ ayé èèyàn bíba ayé ènìyàn jẹ́ kí ló dé let us say no to killing and terrorists and bully tóhun is a bully tóhun is a liar tóhun is lie ọmọ tó dẹ̀ sọ ọmọ yẹn ṣe rí nínú ogún ọdún ẹ ó máa máa gbóná ni ọmọ tó pè ń kí tó Abíọ́lá yẹn tí ò bá sù ẹni ẹ tó bá tún di twenty years a máa gbé jáde àtún kọ́ tilẹ̀ yẹn kí tó Abíọ́lá àtún gbé síbẹ̀ pé ṣé ẹ rántí celebrity tó kú ní ten years ago wọ́n ní kí tó Abíọ́lá ló pa àtún sọ fún ọmọ kí tó Abíọ́lá tó ṣẹ̀ṣẹ̀ bí yẹn lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ yẹn so tó bá jẹ́ pé wọ́n fi yín play game you come out and say that mi ò pa mu kó bá jẹ́ pé eré ló ń ṣe tó bá yẹ pé ó yí ni torí kí tabella ò defend ẹ̀ and silence me years at time èèyàn mélòó ló pa Mohbad gbogbo nǹkan tá a béèrè fún ọ̀ṣẹ́ kán dẹ̀ jẹ́ kí wọ́n wò bóyá wọ́n ti harvest kídìrín àbí tí wọ́n náà gbé kúlà wọlé níjọ ẹ jẹ́ kí wọ́n bọ́ kí àwọn tó wà ní hospital àmì àwọn èèyàn ẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe autopsy tó wọ́n fẹ́ ṣe autopsy wọ́n máa ń wọ́n pieces sí àwọn part kan bọ̀ kì í ṣe pé wọ́n máa gé gbogbo ẹ̀ kúrò so ti yé so ẹ lọ wò ó tí gbogbo harvest tó bá ti harvest gbogbo àti ẹ̀ torí nàìjíríà wọn láwọn pààtì kan nàìjíríà wọn ń ta woman wọn gbogbo bá ti torí ẹ̀ náà ṣe ń nu àwọn èèyàn pàǹgbà mílẹ̀ máa dédé rí wọn lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ti gé ọyàn wọ́n ti yọ ojú wọ́n ti yọ ẹsẹ̀ wọ́n ti yọ apá ibi páàtì tó ń fẹ́ tà tó yọ owó fún wọn wọ́n ti yọ wọ́n ti yọ àtẹ̀ gbogbo pàtó máa ń fẹ́ pé wọ́n ti gé ọyàn ẹlòmíì gbà yẹn ó lè jẹ́ àtì ni wọ́n yọ tán lọ tà ní fifty million fun ìlú òyìnbó tán bá ti ń lọ báyìí wọ́n ti gbé dání wọ́n ti sáré lọ wọ plane ọjọ́ to máa pé ẹlòmíì tó bá gbé ẹṣẹ́ in fact Nàìjíríà ìjọba ọlọ́pàá tó wà ní nàìjíríà ń sìn ẹ má bá anybody ṣe ọ̀rẹ́ look at be respectful be nice to everybody but look at everybody let everybody look like a criminal ẹ̀yin nìkan ni kẹ́ máa rí ara yín bí ẹni tí ò ṣe criminal kì í ṣe pé kẹ́ máa treat wọn o ó ti yẹ yín bẹ́ẹ̀ because criminal have no label and a lot of Nigerians they are criminals read my lips they are criminal they don't want you to talk about it to somebody like us tá a bá sọ̀rọ̀ báyìí irú dé tóun tó ń búlì gan ó jókòó ti àwọn tó ń búlì ni á búlì wọn á lọ lóyìnbó àbọ̀ wọn máa ní kó máa lọ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ a máa ní in this Nigeria bó ṣe máa ń fọwọ́ gbá tébù nìyẹn in this Nigeria ah, ah, kilo de. dé bí bàbá ẹ bá tiẹ̀ ló ń gbà yẹn ṣé bàbá ẹ kí ló dé bàbá ẹ ti kú náà àbí bàbá ẹ ti fẹ́ speak yìí sìn ṣé bàbá ẹ̀ tóbi ju gbogbo àwọn ti nàìjíríà lọ anyway ìyẹn bó ṣe jẹ́ o à ń lọ báyìí o àti wí eléyìí ẹni tí ò bá lè dùn mọ́ lè forí sọ̀lẹ̀ so Toun must be investigated lẹ́ra ẹ̀yin tẹ́ máa ń bring àwọn èèyàn láti tẹ́ bá ti lẹ́fẹ́ Toun preacher lèmi o and i'm blogging and i'm i'm ready láti ṣé ní gbogbo àwọn èèyàn tó ti ṣèkà ẹni tó wọn máa believe patient ni wọn àwọn díẹ̀ díẹ̀ something like small small things i did will be coming to say it. just to explain and for the whole world to see ìyẹn bó ṣe jẹ́ ẹ má bínú kógun